àwọn tá à ń yẹ́bi bá sọ́nà ọ̀bọ̀ àlejò ọ̀sẹ̀lẹ̀ òbí sẹ́yìn. gbogbo wọn hundred percent àtẹnudọ́ akẹ́rù ọ̀sẹ̀lẹ̀ tó ń ṣe dáa ìdáhà ìlọ̀wọ̀. ìta àti yẹ́bi bá ṣe gbogbo ìyẹn pọ̀ nípa àdé ọ̀fẹ́ kékeré. àbẹ̀rẹ̀kù pé àtàgbọ̀gbọ́lọ̀ kan náà mẹ́rin wà lórí ìsọ wáyé àwọn mẹ́rin ní orí ìsọ lẹ́bọ̀ àwọn náà lójú ìsọ rẹ̀ àmọ́ àwọn bá dùn lórí ìsọ rẹ̀ àwọn ibi tí àti dáná láti wọn gbé wọn fi sí ìdájọ́ láti wọn gbé wọn gbé rẹ̀ dáná tó náà ní òkè orí ayé àdúgbò ọmọ abẹ́rẹ́ ọ̀gbọ̀dọ̀ tọ́jú ẹ̀yìn kan làwọn tọ́lọ̀ sànù àmọ́ kejì báwọn náà wà lórí ìlànà pé ọlọ́run lọ́kàn ẹni tó ń fi ọlọ́run ọba kan ṣoṣo. orí ilé ìdáná ẹgbẹ́ ọmọ ẹni ẹni pé omi àwọn ọ̀pọ̀ lè fún wa àwọn àyíká wa ṣe ìsinmi. sẹ́ni tí ọ̀hún máa ta ní ìjọ náà wọ́n yàtọ̀ sẹ́ni tí wọ́n bí ní ọ̀sẹ̀ gbọ́ orí pé ọlọ́run máa ń lẹ́nu sẹ́ni bẹ́ẹ̀ ọlọ́run ní àti náà lọ́nà kan ó ń tún ilẹ̀ sí ìlànà ìlú ìṣẹ̀dá. ọlọ́run láwọn tá a ti ti dé àwọn àwọn àlejò ọlọ́run fẹ́ sí wọn nínú wọn àná yóò nínú ilẹ̀ òdìdí sí wọ̀tọ̀ síbẹ̀ náà wọ́n ti fún wa ní ìgbàgbọ́ sí ìdílé sí. wọ́n máa ń gbọ́dọ̀ àlẹ́ ìdílé àti wọ́n ń bá kí ni wọ́n ń bá ìgbà ẹjọ́. àkọọ́lẹ̀ bọ́ọ̀lù dáadáa lòmìnira ìlànà ìdílé tí wà fọ̀ lóòtù. kí ni jẹ́ síhùn? torí pé àwọn nǹkan ní ìbá bá ń túmọ̀ rẹ̀ Yorùbá èèyàn máa tẹ̀lé nínú rẹ̀ yóò di mọ́tò àtàmìlẹ̀ náà òfin náà. òní mo ní ọ̀rọ̀ ìṣirò tuntun bá a ti máa ti ní ẹ̀yìn bá tó ẹ̀bí wọn ti kí ó ti ṣe ti máa tẹ́tù báwọn ẹ̀yẹ bọ̀ ọ̀nà ya máa là á kí ní bẹ́ẹ̀ kí ó ti ní ẹ̀fọ́ ọkọ̀ náà tọ́ lọ gbé gbígbé ọ̀rọ̀ gbé fẹ́ dà ọ́ ẹ̀bọ ìgbẹ́ni ìṣúrúkú ìgbẹ́ni ìṣúrúkú ẹ̀bọ ẹ̀yin bẹ́ẹ̀ kan lọ́ọ́ la ibi kan gbogbo ìbàdàn ẹ̀dún òde kan lọ́ọ́ lọ́ọ́ tọrọ ọmọ ẹ̀kí ọkọ náà òun lọ́ọ́ lọ́ọ́ ní kọ́ máa fún olórí tó ti bẹ́ẹ̀ káàtó kó bá ti ti bẹ́ẹ̀ káàtó òun náà ni lámánjà lámánjà àbíjà ìlà ilé ìta ọmọ mi jẹ mi ọlọ́run ọba ti ní ìlú ìta lọ́ba àmọ̀fẹ́ dàbọ̀ bá lé yẹn náà ọ̀pẹ́ láti ọba ti ní ìlú ìta rẹ̀ mọ́ ọlọ́run ló bá lé ọ onílé tí kò tún ká padà wọ́lọ̀ orí ẹ̀ gbogbo ẹni ọlọ́run ní ìdòwò tó tó gbogbo ẹni ọlọ́run ní ìdòwú tó kò dúró wọ́n gbogbo ẹni ọlọ́run ló ń dorí tó kò dúró ọ̀pá ìyá mẹ́ta wàlà mẹ́ta ní ojú ìlà ilẹ̀ ọlọ́run lọ́ba jí ló ń ọjọ́ ìdí lọ́ta lọ. ìdí orin tí lọ́dọ̀ rẹ gẹ́gẹ́ bí mùsùlùmí ṣọ́ṣẹ́ bí òfin pa padà wá bá a pé kò sí gbòmìnir àmì ẹ̀rí ẹni ọlọ́run bá ti mú tó wá sá lọ bò mí tó bá lọ ní ẹbí wọn nínú ọmọ àdáyà kìkìrì ẹ̀dàpọ̀ ẹ̀dá kìkì nínú àwọn nínú àwọn ọ̀nà ẹ̀bọ òun ẹ̀dán kí ni gẹ́gẹ́ kí ni gẹ́gẹ́ ẹ̀rọ pé táwa mọ̀ ní dán alihamudulilayi ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ìyẹn máa ń lọ lọ lọ pépà kan ọmọ sọ́ndẹ̀ ìyẹn tí ó kú àbí ó gbégbò kalẹ̀ ọmọ lórí ibi kẹ̀kẹ́ lóńgbò káwa náà mọ̀ pé ìdìbò bí táyà wa ní gbòǹgbà ni ẹ̀ àbọ̀rùn kẹ̀kẹ́ àmọ́ yóò dárí lójú tí wàá dùgbà tó dé ní ìlú èyí ò ní ìfẹ́ tí wọ́n jẹ́ pé ó ní ìfẹ́ mọ́ òun ní fún wa kéde àdúgbò sí anabi wa muhammad sallallahu alaihi wa sallam anabi ní ibi ń bẹ sẹ́ṣẹ̀rì sọ́lọ̀ ní ẹ̀ má gbé bẹ́ẹ̀ wọ́n ní gbogbo ń dọ́gba ti lè pé àmì àmì rẹ̀ ọkùnrin gbọ́ lójú pọ̀ bákan náà ní gbẹgbẹ́ nígbà náà ní mẹ́rin ìmẹ́rin ká ọkùnrin gbẹgbẹ́ nígbà náà ní eléyìí tí ìbá ti fi pé látọ̀dọ̀ ọlọ́run táwọn àgbà yìí pé kàrámà ọlọ́run àmì ìlú máa wọlé ọlọ́run lé. ẹni tí ọba sì ní kàrámà lórúkọ dàpọ̀ ọlọ́run ò ní fún ẹni tí ò fi fún ẹ̀yẹ. ẹnì kan gbọ́dọ̀ máa ń ṣe ìtẹ́sán lọ́nà ìyanu káwá wà nínú ẹni gbọ́dọ̀ pè ní ààrẹ káwá ní kàrámà kánìyà kàrámà tó náà ẹ̀dákùnrin tó ń gbọ́n tààrà ní àpọ́nlé ọlọ́run ní fẹ́ẹ̀nì kẹ́lẹ́ àdúgbò àbẹ̀lẹ̀ tó ń tẹ̀lé o. òun làwọn àlùfáà máa ń kìlọ̀ fún wa pé dámẹ́jọ dàrú wa lọ́wọ́ o. ẹnì kan á bàbá ti ní bàbá yìí kọ́dà bójú òjòjò ọ̀rọ̀ ń lò lóyún náà àwọn sọ̀rọ̀ lọ́wọ́ òun ìgbò yíyó àgbègbè tó ti ń nága náà àbíkè tó ń nábìkè àbíkè kálù àlágbógbó kí àwọn àlùfáà ní ilé ọba rọra yóò da sẹ́kẹ̀rù pọ̀ mọ́ karama torí àti sẹ́kẹ̀rù àti karama kí ló pa wọ́n pọ̀ níbi àwọn ọmọ kí ló lé. ó ní ìjọba yóò di oṣù tó àmọ́bí ìyàtọ̀ rẹ̀ ni pé gbogbo ẹni ọlọ́mba ní ọtọ́ sí karama ìtọ́lọ́mù fún ẹni náà ni bí ń tẹ̀ lágbẹ̀ẹ́ tó ń tẹ̀ lágbẹ̀ẹ́ ìlànà àgbẹ̀bí tó wà ní sọ́ńdọ̀ọ̀sán bàbá tó wá gbẹgbẹ alẹ́ nìkan tó ń tó gbẹgbẹ tá a mọ̀ sílẹ̀ yóò sì fi mọ ẹni tó ń tó lọ́rùn èyí ni ṣe tààrà mọ̀ kí ni àdúgbò sí àtúntò orí ẹ̀dá kò sí lọ́rùn rẹ̀. kí ló dé tí ṣé yóò fi jẹ́ ní ẹ̀bọ̀ ìwọ̀n bá tó alẹ́ sílẹ̀ àwọn tọkọ padì ní wọn ní ọgbọ́n tó ṣe é kò wáyé wọn bí ń ìbáraẹnìlá àrùntà wàmà. olúwa fi wọn sàdánwò láyé àwọn náà ní ẹnìyà mẹ́ta ìlú ìpínlẹ̀ fún ìfàlẹ̀ àtàkùn. àwọn ìyá wa ń bá wọn jà ẹ̀rọ àfẹ́ pàwọ́ náà ní ìdàgbẹ́yìn sẹ́yìn bá ń gbé ọkùnrin ní wà náírà lọ́wọ́ ó ti fi báyìí báyìí báyìí báyìí bá yọ ẹ̀ wà náírà ju wọn ká òun ọ̀pọ̀lọpọ̀ ọmọ anájà adámọ̀ náà ní ọlọ́ọ̀yọ́ lè máa ń gbé ẹ̀dá kẹ́kọ̀ọ́ náà àwa náà wọ́n lọ bá wọn ábíyá àrùnká wọ́n mọ̀ ọ́lẹ̀. ní ìlú àwọn náà ẹ̀bùn náà rẹ̀ wà ìyẹn gbé dáàmú bẹ́ẹ̀ ní ìpọ̀ bí olùdíje ká ọlọ́run wá fi fún wọn yẹn gbogbo wọn máa gbé tó wọn ènìyàn máa ń náà fún òkú náà tó ń padà ọ̀fẹ́ kọ́ńtàǹtì yìí fàlà sàkó kò sí ọ̀nà míì tó wọ àbọ̀nà jòjò yìí ìnàmà náà ló fi jìnnà tó ń fàlà ọlọ́run dáwọ̀ dáwọ̀ lè fà mí èèyàn ní kọ́ńtàǹtì yìí àdúgbò yìí ìdúró ìdúró ntí àgbẹ̀wò tí ẹ̀yìn ìkóbi wa ní ọ̀nà ẹ̀bọ̀ ní ọ̀nà bẹ́ẹ̀ ó ṣe pé ẹgbẹ́ yìí ṣe pé tí òun jẹ́ àdèkè ànágbé lójú ìrìn ìṣẹ́yà yóò lájọṣepọ̀ kan pẹ̀lú àwọn àlùfẹ̀lú ìpèsèlè àlùfẹ̀lú. àwọn ó sì máa sọ pé kó ṣe ń tọ́lọ̀rọ̀ bọ̀ fẹ́ ráhùn náà bọ̀. ẹnìkan máa wá lu àlùfẹ̀lú ní ọmọ ọdún ẹgbẹ́ ọmọ ẹ̀dá ní ọ̀láyé. àlùfẹ̀lú tó ti mọ̀ pé ní ọ̀rọ̀ ń bọ̀ ní gbogbo ẹ̀mí ìgbẹ́ náà kọ́ àmì. ẹgbẹ́ tí àgbẹ̀bí sọ̀rọ̀ àti lẹ́yìn èèyàn ti rí lẹ́nu àwọn àjẹ́ nínú ẹ̀rí o mùsùlùmí nínú àwọn kékeré nínú àwọn. bá a ti ní mùsùlùmí tí kàràmà gbé ọdún ọ̀gẹ̀ dé yẹn tí mo jẹ́ rí kàràmà ọlọ́run torí pé kí tọ́lọ́run ẹni tí ó rí kàràmà náà lè gbẹ̀mí náà tí ọlọ́run ìkórè ẹ̀kan ní ìtẹ̀lẹ́tọ́lọ́run nìkan ẹni tí ń padà sí yí nǹkan padà tó ìṣe pé tó ń tọ́lọ̀ ọ̀nà tọ́lọ̀ mi nínú èèyàn bákan náà lórí pẹ̀lú ẹni tí ń ṣe bẹ́ẹ̀ náà nínú kéde ìlú ayé. àwọn àlùfáà ní àtúndí tí ẹni tí ọba wa rí àlejò ní ìṣẹ̀lẹ̀ tó báyìí ní ìgbà wọn àlejò ní orí ti ti gbà pé tẹ̀sẹ̀ nílò ìnáni ìgbẹ̀yìn tòun ìwọ wà á gbádùn ìfẹ́ mi láyé ìwọ wà á dàgbé àmọ́ ọmọ wù ọ báyọ̀ ọmọ wà ìwé náà kọ̀ọ̀kan bí òdodo yóò bá wọ́ ọ̀nà àbájáde náà jẹ́ yóò ṣe ní ọ̀fíìlú orí ẹlẹ́jà tanra wa o ọlọ́run ò ní fáyà ní nígbà kọ̀ọ̀kan ilé ìyẹn náà ò gbé máa sẹ́yìn kan ní nítorí pé ẹ̀rá gbélé bẹ̀ kan ní ìlú ìtàmà bàjẹ́ ní ìlú kì í nígbà tó bá yọ ọ̀rọ̀ lásán yóò dùn mọ́ àwọn náà dá ẹ̀yìn ojú mi. wọ́n lè dá ìlú mẹ́ta ní àná wọ́n lè dá ìlú mẹ́ta ní àná. òun náà ti wá gbọ́ pé ẹnìkan fúnra wọn lè ká àṣà ní láàrin ìgbà tó ní ìgbà báyìí yóò rí bẹ́ẹ̀ àmọ́ wọn máa ń gbé ọlọ́sàn ní máa wọ̀ mẹ̀lẹ́lẹ́ tábù àlá kọ́là lọ́ bá nọ̀rọ̀. kọ́là àwọn ọ̀dẹ́lẹ̀ mi ọmọ sí ọmọ mọ́ni. àwọn àlejò méjì ń wọ́n sọ fún pé ndọ́tọ̀ ọba ti ń tẹ̀ wọ́n àtìkù àmì jọ lóhùn. àwọn ọmọ tí wọ́n fẹ́ dúdú ni wọ́n fẹ́ àtìkù. kò sí tí wọ́n fẹ́ wà tí ìbùdó pé ó lè gbádùn àwọn láyé. kọ́wá dàlù kìá mọ̀ sí ìjọ ìdájú àlùjẹ́ náà táwọn ọmọ ọlọ́run àwọn ọmọ ọlọ́run torí náà àlàyé yìí ní bẹ́ẹ̀ àti ẹ̀rí nígbà nínú ẹ̀rọ ní àmọ̀yàtọ̀ láàrin kàránà áwùlẹ̀yà ìlà nígbà tí ilé tọ́lọ́ ń lọ sí ẹgbẹ́ pẹ́lú ní àwọn òwòlí àwọn ìgbà àwọn ìgbà yìí bọ́ àmọ́ mẹ́jọ ní ti ọlọ́run ní pẹ́ẹ́lẹ̀ kálé kí ló torí ẹ̀gbọ́n lé torí tó ń tẹ̀ láti rẹ̀ nínú tó hàn dé ẹ̀gbẹ́ tẹ̀ láti ọlọ́run tó kún wákàtí mọ́ra ní lábíbi rẹ̀ inú nǹkan hàn téèyàn fi mọ̀ pé yẹn tẹ̀ láti ọlọ́run òun kọ́ gbà rẹ̀ nínú Ramadan náà tó hàn àmì tó pamọ́ àmọ́ tí ó jẹ́ ọ̀wá ìlú Islam àwọn òṣèlú Islam ó dé olórí náà ẹnì tó yẹ máa yẹ jíjà sí òpó ojú òpó Islam láwa pa láti ẹgbẹ́ tọ́lọ̀ nǹkan ní torí mẹ́ta kan nínú àwọn ọ̀nà ẹ̀bọ sànẹ́bí ni yọ padà yọ yọ padà yọ bí lálẹ́ ní ẹ̀yìn ọ̀rẹ́ àlẹ́ kí ni ìgbà yìí ní ìgbà láti bẹ́ẹ̀ ẹ̀yìn ọ̀rẹ́ ìgbà fọ́ mi ọ̀rẹ́ ìgbà wọ́n tọ̀ bí wọ́n ti ń da ìgbà gbọ́ tí wọ́n ń da kékeré lọ wọ́n tọ̀ bí bẹ́ẹ̀ náà ni wọ́n ń da tọ̀ bí ó kù kí ni ń yẹ tọ̀ bí ó kù àwọn àgbà ní tu àwọn tọ̀ bí ó kù tọ̀ gbogbo ìran ṣèǹtọ́ọ̀lì tọ̀gbìtì. àmọ́ wájú àmọ́ tí wọ́n jẹ ń ta kù ní ilé àjẹ́sìkì gbogbo tọ́lọ̀ ní amọ́gbàgbọ́ wọ́n ní gbogbo man àwòmá ọ̀gbìnà nàìjíríà yìí wọ́pọ̀ gbogbo ẹni táwọn èèyàn máa ń pè kankan tó ń tọ́lé pọ́lọ̀ mọ́ yẹn wọ́n pè fún yẹn ni wọ́n ń dọ́kun fún ọ̀nà ìlú tí ẹ̀ náà oúnjẹ náà ní oúnjẹ náà ti dùn ìtumọ̀ ẹnu rẹ̀ dùn ni pé ọlọ́run gbogbo àwọn ẹni rẹ̀ tó tó ní àdẹ́wò lọ́lọ́run tó tó ń pa sáwọn ènìyàn wọn tó wọ́n di tí wọ́n fi wọn bẹ̀rẹ̀ láti rí ànábì yìí tán àlè ìsọ̀lá tó wọ̀ àwọn òbí ní kí fáwọn ẹ̀yẹ́ ti dùn wọn ń gbẹ̀sẹ̀ fáwọn lẹ́yìn ọlọ́run àmọ́ gbogbo ẹni tí wọ́n bá ń gbẹ̀sẹ̀ lẹ́yìn ọlọ́run gbogbo ẹni tí wọ́n bá ń mú nǹkan tí wọ́n fi gbọ́dọ̀ lọ yà á fún tí wọ́n ń fún ojú mi rẹ̀ ń gbé òun sọ òun ti tó lu ayé lórí ẹ̀ nínú ọ̀nà gbèdéde tí wọ́n tọ̀ pé àwọn kata fún iṣẹ́ àtìlẹ̀ náà wọ́n ti tó mú gbàgbọ́ nínú iṣẹ́ ẹ̀rọ fún mi náà wọ́n mú gbàgbọ́ nínú bíbí wọ́n mú gbàgbọ́ nínú ọ̀kọ́ọ̀nù nínú kọ̀ọ̀bù wọ̀nyọ̀kùnrin náà bí ìyàgbé náà kàkọ́ kọ́dà mọ́ fi máa wá sọ fáwọn ọ̀sẹ̀ kẹfẹ́ rí pé هؤلاء أهدى من الذين آمنوا سبيلا nígbà ilé ìgbà nẹ̀dá wọn fún ìjọra wọn mú ìdílé òun àwọn kan náà ń dúró ẹ lónìí. kíni yóò bí ọ kíni jẹ́ tó lù mí kíni jẹ́ tó ìsìlámù lè yàn wọ́n sọ fún ọ pé nínú ẹgbẹ́ mi pé ara àwọn olùkọ́ńtẹ́sẹ̀ yìí òun ọ̀pọ̀lọpọ̀ ọ̀gbọ́n yìí ló fi dàbí pé ibi lè mú wọn yọ kó ní ẹ̀sìn ọmọ. Ìwà àtọ́lọ́wọ̀ tí mo fẹ́ bàjẹ́ ìdílé bá ti kí n lọ ọ̀pọ̀ wo. Bí bá ti dàwé fún ọ àti ti bímọ. Bí bá ti lè máa yọ gbàgbá o àbí bí bá ti ń kí wọn àfàìsè náà ò ní gbọdọ̀ mọ́pàá jù. Èyí ò sí làwọn ọlọ́run àtẹ̀yìn kò sí dààmú nínú wọn àti wọn dẹ̀ bí ẹni kan fún yín anabiwa muhammad sallallahu alayhi wa sallam anabi ní kọ́dà tó mú mi ní ó múra kọ́dà ó lè jọ fún sí ìdílé mi ní ó láyé ìwọ àtẹnìkan ẹjọ́ ń tajà ìwọ àtẹnìkan ẹjọ́ ń kẹ́kọ̀ọ́ ìwọ àtẹnìkan ẹjọ́ wa ń gbẹ ìwọ sì ní lásìkò oníbàdìgbò òtítù mọ́sálásí gbogbo kan wá dé ní wọn náà bí wọn ń lọ. bẹ́ẹ̀ bá tajà ó ní níta ìlú ojú ní ìwọ ọ̀tá nítorí wọn torí ẹ̀yẹ lò ní ìjọba ìgbà àbùkù lò dà tí wọn yóò gbé lẹ́yìn ẹ̀ ẹ̀ wọ́gbọ́n dájú òun náà sì lọ wọ́gbọ́n jẹ́ ọba ayé àti ọ̀hún ẹ̀jẹ̀ ẹ̀dá kan ẹ̀jẹ̀ agbágbọ́ lọ sí ilé ọ̀gbọ́n ọlọ́run ò lè kí kìí ṣe pé ọ̀rọ̀ díìmù lè láàmú ọlọ́run àtẹ̀yìn ẹ̀tọ́ ọlọ́run ó sì sọ bẹ́ẹ̀ náà kó àmì pẹ̀lú wọ́n máa fọlá fún ìdíyìnà wọ́n lè ẹ̀yìnsà ẹ̀yìnà ní àbúrò èmi ò tó ní kankan dáyé àyàfi kí ni àti tẹ́ bá ti gbogbo olóògùn bẹ́ẹ̀ ń ṣe ìrẹ̀lẹ̀ ń bẹ̀rẹ̀ ayé àánú ọlọ́run tó kàn sí fún wa ni pé gbogbo tó wá fún wa èyí tó pọ̀ lórí káwọn òbí fúnra wa díẹ̀ lórí káwọn ọgbẹ́ yìí náà ni wọ́n wá jẹ́kọ̀ọ́ máa lẹ́yìn adámọ̀ ọmọ ọ̀gá àlà. ẹ̀mí nítorí tó lè dá wa wáyé ní káfíńsì wọn. sẹ́mi tó bọ́ bá wá ní àti owó yín àtàtìkù yín àtàlàáfíà yín mẹ́sàn-án mẹ́wàá ń bẹ̀ tèmi ni èmi ni ẹbí kan mo bọ̀ ní ẹyọ kan kọ́dà àtúntò tó ebi nítorí ẹ̀ dá wa mọ̀ wà ní àyọ̀ náà kọ́dà ọbẹ̀ dàbí ìgbàgbé pé ẹ̀lẹ́ rí bá ọ̀dà lọ́lọ́ pé ọyẹ òfin lọ́la wo gbogbo lóní àtúntò mẹ́sàn lọ́wọ́ gbogbo ìyẹn bá wò ní àtàkùn ìṣẹ̀lẹ̀ àti olóyè ní àtàlàáfíà àrẹ gbogbo olùsọ́fíìsì tọ́lọ̀ ń bọ́ màá níbi ìdá àbí ìfúnra wa lọ́pọ̀ díẹ̀ báyìí ọlọ́run lórí rẹ̀ díẹ̀ yìí wá lẹ̀ tọ́ ọpọlọ yìí ti fún ọ wá ń retí pé bí bá tún wá fún ọ ní wá ní ọba yìí ọ̀gbọ́dọ̀ bẹ́ẹ̀ ti fún mi ọ̀gbọ́dọ̀ ti fún báyìí fún mi ọ̀pọ̀lọpọ̀ gbọ́ yí bẹ́ẹ̀ o ọ̀pọ̀lọpọ̀ gbọ́ yí bẹ́ẹ̀ gbogbo ẹni ọba gbọ́ ìsìlámù ẹ̀ yé bẹ́ẹ̀ ọ̀rọ̀kọ̀rọ̀ ní ìtàlẹ́jì ìyànjá lájọ́ ẹgbẹ́ bí lọ mọ́sálásí lájọ́ torí kéèyàn bú àìgbọ́ ní ilé ilé jẹ́ pé ìlú náà ní ọlọ́run ní pé ìlú mi wáyé wá sí bí ìgbà ti pé wọn jẹ níyà bọ́bá wa wù ú gbẹ̀dá wa tọrọ kankan lẹ́yìn pé mo kì í àkúnyẹ bí wọn bá ti fún mi èyí wọn gbọ́dọ̀ wá jẹ pé torí ẹlẹmí wa ga kó o mú wa kò sí ẹlòmíì ti bẹ̀rẹ̀ lónìí àwọn bí wọn gbé gbé gbé náà àwọn ìgbọ́pá òbí mi lò wọn wà mọ lọ bìtá tó ti lọ wọlé ọlọ́run má jẹ kí á yé orí ẹsẹ oṣù tí wọn wá mélòó mi lọ gbèdé lójú wa mọ kádàrà rẹ ní lóde lójú wa gbèdé kí wọn bá lé máa ń bọ ọmọ ìyá orí ẹsẹ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá tó ń já ẹja fúra o ọ̀pọ̀lọpọ̀ ọmọ mùsùlùmí ọ̀pọ̀lọpọ̀ lébòmí wàlúwàá ìdókòwò fún mọ́tò lọ́wọ́ dáadé sọ̀rọ̀ àbọ̀mẹ́rẹ̀ àti òfin dáhùn ọmọ yìí láyé òbí o ẹgbẹ́ ìrìn ní ìlú o ọmọ lọ ṣiṣẹ́ ọmọ lọ kàwé ọmọ lọ ṣe fún ìta ọ̀pọ̀lọpọ̀ wọn ní látàrí táwọn yìí látàrí pé wọn ò gbọ́ ẹ̀sìn pé ráìtì ọlọ́run ó sì kéré ní ìlú wa ní amúwa bọ́bá wa bùn wá ní ìta fẹ́ ní ìta ayé lẹ́yìn ìgbà wọn tó ní ìlú ọ̀la yẹn ni àmọ́ pọ̀lọpọ̀ sọ ọ́ di bí bàbá èmi ìlànà ọ̀rọ̀ àti ọ̀nà. Bẹ̀rẹ̀ ló mọ mùsùlùmí tí ó ń tẹ̀ ń sẹ́yìn ẹ̀kọ́ ilé iṣẹ́ ọjà yàkúyà tí ló dé ẹ̀sìn ìwọ̀n ní láti ọdún tẹ̀wá ní gbogbo wa ní ọkọ ìlú ìjọba. Ẹ̀rọ ọkùnrin ní ilé ìjọba ẹ̀ pa mọ́. Ẹ̀rọ ọkùnrin níta gbogbo eléyìí. Èyí ò ṣe ń jẹ́ pé ìlú nítorí ẹ̀sìn náà ọbẹ̀ lọ́run kọ́lọ́wọ́ tàdá padà wọlé àmọ́ wọ́n sọ ọ́ di pé bọ́lọ́ǹgọ̀ ọba ti fún mi nínú ìdílé fún ọ ọ̀dà o. Oníyà ara mi náà ní àdá ìmọ̀nà ìlàjì náà àmà ní ìdí àti àwọn ọ̀dọ́ mi jẹ́. Ara àwọn ẹ̀jẹ̀ ọ̀ma sọ lẹ́nu pé sẹ́ni pé àwọn eléyìí ń bẹ́ ní ti gba àwọn ọmọ mi lọ. Àdá kọ́lá àwọn mọ̀nà ìlàjì náà àmà ní ìdí وقوله تعالى ترى لكم صلوا بكم هل أنبئكم بشر من ذلك مثوبة عند الله من لعنه الله وغضب عليه وجعل منه القردة والخنازير وعبد olúwa olúwa níwà lẹ́nu wa ní fún wa ọmọ ẹni tó ń sọ̀rọ̀ kọ̀rọ̀ sí ìsìláàmù ọmọ ẹni tó ń sọ̀rọ̀ kọ̀rọ̀ sí mùsùlùmí sọ̀tún pé hàlùkò nàbí òfin bìsàrẹ́ nùgbàlì kàmá fún bàtà ní ẹ̀dá pọ̀. ẹ̀jẹ̀ ń fọ́nrán ròdù lẹ́yìn tó bí ní ìjà mi ní ìdálọ́dọ̀ ọlọ́run kí ló bí ojú ìjà mi ní ìdálọ́dọ̀ ọlọ́run ìdáhànà ọlọ́run ló kékeré ọ̀nà ọlọ́run ló kékeré wàgọ́dù bá a lẹ́yìn olùwà bínú kọ́dà bínú lóyún kọ́dà bínú bínú lóyún gbogbo náà. wàjà àdàmì ìwọ̀n ìrọ̀ dáta wà ìfàdà sí kọ́dà arínú àwọn tètè níwà yìí àwọn tó lé ọba sọ dọ̀gbọ́ àwọn tó lé ọba sọ di ẹ̀ẹ́dẹ́gbẹ́ wàhábàdà kan ọdún àtàwọn tó ń fi àwọn èṣù olúwa ní wàá lẹ́yìn sọ fún wọn. àwọn eléyìí ló burú wọn bá yé ilé bẹ́ẹ̀ eléyìí àwọn eléyìí burú lẹ́kùn níwájú ọlọ́run gbogbo ìṣiṣẹ́ yìí lọ ọmọ tó lọ́ka sọ wa ní gbogbo ọ̀ràn ẹbọ gbogbo ọ̀ràn òṣà gbogbo ọ̀ràn kúkú ọlọ́kọ́ mọ́ta là wá ní gbogbo ọ̀ràn. wọ́kọ́ wuli kùn sàádà ọ̀rọ̀ olúwa bá tọ́lá rẹ̀ bí a sọ ń bò mí pé قال الذين غلبوا على أمرهم لنتخذن عليهم مسجدا ọ̀nà ẹ̀gbọ́n mi ìlú lẹ́yìn ọ̀nà síríkì ní ọ̀nà àgbọ̀rá yẹn tó fẹ́ pàkíyèsí wá sí i o lànà kíkàkì ìlànà àlẹ́yìn lẹ́yìn ìmọ̀ akọ́mọ́sálásí lórí sàárè lànà kíkàkì ìlànà àlẹ́yìn lẹ́yìn màsílẹ̀ wọn lẹ́lẹ́bí náà bọ́dà àbúrò olùwàsọ̀tà àwọn àkàbò áàbò káàdì tó lọ bá pọ̀ tó lọ pé àbí wọ́n ṣe ẹ̀ mọ̀. ní àìmọye ọdún ìlú tí wọ́n wà nígbà tó ti ká pé wọ́n máa òun ti kù wọ́n lọ ẹni ní ìlú náà tó wà lọ́sùn. ìjọ́ tí wọ́n di nígbà tí wọ́n sùn lánàá bí ojú náà rọ̀ yìí làwọn sùn ìgbà tí wọ́n mú owó tí wọ́n ṣe ń jọ ohun tí wọ́n mú wá ní ìlú náà ní ìlú ìlú ìlú lálẹ́ náà la ànábò ìgbà táwọn ẹni náà gbé ojú ayé ọba àjẹ ìwà alájú lórí ìjọ wọn wá mọ̀ pé àsọlọ́ ń fa àwọn sàmì wọ́n wá padà ọlọ́wọ́ àgbẹ̀mí wọn. nígbà táwọn yẹn ti wá rí tẹ̀lẹ̀ bí ah, àwọn tí wọ́n ní nǹkan báyìí tẹ̀lẹ̀ àtàwọn ni wọ́n wá ní òní báwọn fẹ́ ra jẹ̀ ní áà irú àwọn eléyìí nàdà dábẹ́ dànù àléyìn màsìlìdà áà ẹ lọ kọ́ mọ́sálásí lórí sàárè wọn. ẹ dákun sọ́lọ̀ ń wọ̀n kò yẹ wọn. òní láàrin yìí ẹlòmíràn tó ń tó ń dà ọ́n náà wọ̀nyẹn pé kọ́dà ní àgùrá olúwa ní àwọn kan ní àwọn kan ní ọlọ́run àwọn àlùfáà ní ẹ̀rù bẹ̀rẹ̀ ayà ní kọ́ọ̀nà nàbí nà kọ́ọ̀nà mú àwọn ajẹmí ń pa lọ́run ló bẹ́ẹ̀. àwọn tí ó ti paasi nǹkan lọ́run máa ló ń bá wọn àgbàdì nàgbàdà wú àlà àbù. àwọn ni wọ́n ní á ẹ̀rọ ìgbẹ́ fún mi ní àwọn eléyìí ń pè yàn lásán. a kọ̀ mọ́sálásí fún omi ìsàlẹ̀. kò sí ìrìn tọ́lọ̀ nínú ẹ̀dá fún bọ́gà tiẹ̀ wá wú alójú ká mọ̀ pé alukóra mi ní láti ṣàkóso ní àwọn ilé màsíjìdà ìjọba ń fi àbí ọ̀fẹ́ kámi ọ̀tọ̀ fún wa anabi sọlọ lọ́wọ́ gbogbo tí ọba rújú nígbà tí ọlọlọ ń fẹrẹ ẹni a bá ti fẹrẹ tó sì jíṣẹ́ fún wa pé tọ ẹsẹ nǹkan báyìí wọn ní jíṣẹ́ fún mi pé ẹsẹ nǹkan báyìí ọwọ́ apẹ ìgbà tí wọn gba nǹkan báyìí ló ní àṣẹ nǹkan báyìí ló ní àṣẹ nítorí àti ẹtí fún wọn ní kí ni wọn rẹ ní òbí báwọn lọ wọn náà bí ti ẹtí nínú bàbá ní ìtẹ̀tẹ̀ àgbẹ̀lẹ́ ní ọ̀dọ̀ àgbẹ̀lẹ́ nínú ọ̀rọ̀ náà àti ká bẹ ní ọlọ́run tó rán pé kí ọlọ́run tó rán eléyìí náà lọ́n pè ní àtiwọ́ láti fi àìmúta ní ìdára tó ìṣe ilé ọ̀rọ̀ ìdílé ìlànà ọ̀rọ̀ nígbà tí ẹ̀ wá ní pàǹpà fẹ́ láì gbọ́ ẹ ní olórí gbẹ̀gán ní ìjọba wọn bá fẹ́ òdìbò mi ìjẹ́ dá padà sí ibi ní ọ̀rọ̀ ọlọ́wọ́ àti ọ̀gá mẹ́wàá Muhammad ọ̀gá fún nàìjíríà àyẹ̀wò wa ń yẹn lọ́wọ́ ìyá ọmọdálá ti fún mi sàárè lẹ́yìn tí ò ní rárá sọ̀lẹ̀ lọ́wọ́ àríwọ̀ fúnra ń bẹ mú àkọọ́lẹ̀ ní àwọn ọ̀rọ̀ kan ìta nàbì sọ pé lórí ààrẹ ọlọ́dún ìlànà lè sọ fún àwọn sọ̀hábì sọ̀rọ̀ lọ sí wọn pé àwọn tó ṣáájú nínú àwọn àlùmọ̀ tó ti lọ lára tí wọ́n ṣe tí ọ̀dà kọ́lọ́mù ìdílé fún wọn pé ìlà máa tàbí ìgbàgbé ìlú àwùjọ lè rí bánáwó àdàkọ́bìnrin yìí màsídà. فلا تبنوا على قبري مسجدا وإني أنهاكم عن ذلك àwọn tó ti lọ bẹ́ẹ̀ ní ìwò àwọn ìyàwó bí àwọn nàkọ́rọ́ fọlára àtàn àwọn tó ti lọ nílé yìí. nàbà rí pa nẹ́bí ọlọ́run abẹ́nirè kan papọ̀ nánú àwọn ọmọ bí wọ́n rò fáwọn ọmọ ṣe táwọn bí fún àwọn alẹ́nudá ẹ̀kọ́ ẹ̀kọ́ mọ́tàlájú ti di àdúsóòrì àárẹ̀ rẹ̀. àmẹ́bí ló ń bí òun bá lọ ẹnì fún ọ̀gbọ́dọ̀ ẹ̀gbọ́dọ̀ gbẹ́gbẹ́ fa inni anhaakum àgbà èmi ń pọ̀ nínú o kọ́dà nínú àdéhùn mi náà ní kí n bọ́ ọ̀bí àdéhùn mi èyí ni mo bẹ̀rẹ̀ ọmọ nǹkan máa bá kí ni kọ́dà bó epo ní ọmọ àgbà nígbà tó kó ń lọ lọ ní ọ̀pọ̀lọpọ̀ àwọn kan kì í tẹ̀sẹ̀ tọ́lọ́ ní ìlànà lẹ́bi sọ̀lọ̀ lọ́wọ́. mọ́sálásí àti sàárì èkó pàdé àbí ètò sọ láwọn ọ̀nà ní àlẹ́bí àmọ́ sọ̀rọ̀ sàárà nígbà ní àtúnṣọ láwọn ọ̀nà ní nígbà tí yẹn ń pè láká ìyẹn bí ẹrú ní ti báyìí. nígbà tá bàbá fẹ́ yan náfìlà ìgbòho àdéhùn inú ilé yìí lọ sí náà ẹ wá wọn dá lẹ́bi ní báwọn kan àdéhùn náà náà tẹ́jà àdéhùn lórí ìtàkùn ìṣòwò wa ọ̀tọ́ lórí ìhà ẹ máa kírun láwọn ẹnu ilé yìí o ẹ má sọ àwọn ilé yìí sàárè ó là ká ìgbéra mẹ́rin nílẹ̀ yìí ìdí ń wí pé sàárè láì dí ìmọ̀ káwọn ẹlẹ́dẹ̀ ń gbé ẹmọ́ máa wá sí ìwọ̀n ní ìgbà tí ẹ̀ ń tún ìlú tààrí ẹ̀yẹ ẹ̀mọ́ ẹ̀yẹ náà gbà láwọn ìlú òun. ẹ dákun káwọn ìlú náà lọ́wọ́ tọ́lọ̀ ní ọmọ tí òun náà ti gbà mùsùlùmí ọkùnrin èèwọ̀ ní kọ́mọ̀dé ọmọkálásí lọ fi jàmá ọmọ tí wọn ọ̀ràn yàn ló èyí ká fún fún àwọn tí ọmọ mi mọ́sálásí ọmọ wa náà ní èyí tó dáa ní pé lọ bá kí wọn ọ̀ràn yẹn tán ọ̀kẹ́ àgùkáàbù rẹ̀ tó ní mọ́sálásí ọwọ́ àdìgbò wọlé rẹ̀ lọ sí ọ̀nà kínáfílà tí o bá ṣe pé wọ́n lọ wà níbi iṣẹ́ ọ̀nà pọ́fíìsì náà lọ́ọ́ padà sí pé ìdínájú ló ti wá bọ́ ní èyí pé ìwọ̀ká sí nájìlá wa nínú ìṣẹ̀lẹ̀ mọ́sálásí àmì ẹlẹ́gbẹ̀ẹ́ ń dáa jù bá a bá ráyè ọ̀rọ̀ láti mú àṣùbá nìkan kí ní ẹ́fílà rẹ̀ rákà tó ìtajú rẹ̀ òkú nínú ilé rẹ̀ bàbá wa ti fẹ́ lé ọjà rẹ̀ sí àbúrò mi sunday sọ̀ lọ bí fẹ́ wọ́n pè mí bí ní ẹ́fílà rẹ̀ nínú ilé bàbá wa ti ní ẹ́fílà ọjà rẹ̀ èyí mo lọ dáa jù àmẹ́bí bẹ́ẹ̀ bá ń ṣe bẹ́ẹ̀ ilé olóògbé jọ kí ni kò jọ sàárè orí pé sàárè láì sí ní a sì ti yanjú rẹ̀ nínú ìmọ̀ tó lóṣù tó lọ ẹ̀yìn ká béèrè yóò yọ nàìjíríà lé ìrìn tó ní kábàárà tó ní òkúrò tó ní ìdúró ọ yàtọ̀ fún sọ̀lá kú àlùjáná ìrìn tá a ti sókòó la tètè ní apè náà lóòótọ́ àmọ́ tètè ní à ń sí gẹ́gẹ́ bí wákàtí márùn-ún èmi ò lè gbé kọ̀ǹdíṣàn bá wà láti káàkiri àárẹ̀ kọ́nà tètè wọ̀ pẹ̀lú ẹ̀rí gbà nẹ́bí náà tí wọ́n fi ẹnìkan tó ti wà nínú àárẹ̀ rẹ̀ nítorí gbà nẹ́bí ò rí òun títí là òun tó sàlàyé nípa ti sàlàyé eléyìí àmọ́ bá ti ẹlẹ́yìn eléyìí gbogbo òun gbogbo òun àìsàn òun ní àárẹ̀ àìsàn òun ní ibi tí wọ́n bá ń sin òkú sí. عن أبي سعيد رضي الله عنه أبو سعيد الخدري معه الصحابة عند محمد صلى الله عليه وسلم وما كان حديث ولا تبع النبي قل أن رسول الله صلى الله عليه وسلم قال لتتبعن سنن من كان قبلكم حظوا الخبة بالخبة حتى لو دخلوا جحر ضب لدخلتموه قالوا يا رسول الله اليهود والنصارى قال فمن أخرجها ẹ̀rí àwọn ọ̀nà tí a fi èsì tí ẹ̀bùn òdílé padà wọ àárín àlùmọ̀ nẹ́bí sọ̀rọ̀ náà wà nínú ọ̀sẹ̀lẹ̀. tí tọ́lọ̀ ti fà nẹ́bí ti rẹ̀ fún ẹ̀ káàdé nínú ẹ̀ fún ìlú fún ọ̀tún tó ń lò ká fura sí wò láti máa kọ́ bí àwọn kan ni wọ́n ti ń ṣe mẹ́ẹ̀kẹ́ fún wọn. bó láti máa wo pé báwọn kan ti ń ṣe mẹ́ẹ̀kẹ́ fún wọn ẹ̀já wa náà máa ṣe inú àwọn ọ̀nà ni èyí ọjà tẹ̀bọ̀ wà mẹ́ o èyí ọjà tí ṣíríkì ń bẹ́ mẹ́ o ọlọ́jà nẹ́bí ó ti wá ń lọ nínú àyíkọ̀ àyíkọ̀ àyíkọ̀ àkókò olójijì ọlọ́run sọ́dọ̀ ọgbọ́n ń bọ̀ wá لتتبعن سنن من كان قبلكم أول الخزى بالخزى ẹ máa tẹ̀lé ìlànà àwọn tó ṣáájú yín ànábì ọ̀dà àfọmọdé àwọn tó ṣáájú yín àwọn tó ṣáájú yín bí ìgbà tí ọ̀rọ̀ ọ̀fà ń tẹ̀léra wọn bí kọ́dà nẹ́bi nígbà tí kọ́dà bọ́bá tó ṣe kí ẹrú wọn tí wọ́n kó sínú wájú lójú ẹ̀yìn ojú ìwòsàn dáhùn ìgbàlá ní ọwọ́ mi ẹ máa kọ́pì wọn ẹ máa tẹ̀lé wọn ànábi òní ni òyìn ní bí kọ́pì wọn ní yíyí o látàtàbí ànàkánná nìkan àkọ́kọ́ àgùnà fún ìdájí lè kó ìgbà hàtà náà dáfà ní ojú ọ̀rọ̀ bọ́ bẹ́ẹ̀ ládàfà ní. àwọn sọ̀hábítà níbi ń bá sọ̀rọ̀ níbi ìwà arúgbó gbáà nìkan náà ọ̀bùnà àwọn tó ṣáájú yìí àwọn òun àlà wọn tó pàṣẹ ọlọ́run àlà wọn lẹ́nu wọn tó ní ìdí òjò ọjọ́ tó kọ́ àwọn mẹ́lẹ́dì tí wọ́n gbà lẹ́nu lọ́yìn kọ́ ní yàrá fún lọ mọ́ ayẹ̀wúrú wà nẹ̀tọ́. tó bá ti pa àwọn ayẹ̀wúrú bí àti nàtọ́ra lẹ́fẹ́ gbẹ́fẹ́ ní máa ń ká ná kọ́bùlágù sọ́dọ̀ bọ́ọ̀kọ̀ wà lọ́sẹ̀lẹ̀ ẹgbẹ́ tó lànà ìwọ̀n dáwọn lórí fàmọ́ bí àmì náà ní apàdánù rẹ̀ yìí. قال قالوا يا رسول الله اليهود والنصارى قال فمن أبو لتتبعن على من كان قبلك ẹ máa kọ́ sí àwọn tó pa á ní àwọn ìyàwó gbogbo bí wọ́n bá ti àbíkẹ́ ní oṣù nínú àdúgbò nísìnyí lẹ́yìn tí ó ń jẹnà rárá kàyéjì ọmọ mùsùlùmí àfa aláàfa àbá aláàfa àbúlọ́fọ àfa à ń tọ́ ńlá màdúrà bá polú ọjà wọn tán wọ́n ti lé lọ bá níbi ìpínlẹ̀ àdúrà àbí ìyẹ̀fún mímọ́ wọn nọ́mbà yìí kalẹ̀ ó ti ní báwọn ènìyàn ti wá àdúgbò nígbà wọn náà ń gbélé ní ẹ bá ìpínlẹ̀ àti làtọ̀tẹ̀bí ànàtẹ̀lẹ́lẹ́ màkà ànàkọ̀bíà. àwọn alábàtẹ́lu máa gbé ẹ̀mí tó ń bí àwọn èèyàn bí ẹ̀sìn àmẹ́wàá mọ̀lẹ́mọ̀ náà sọ̀rọ̀ ọ̀rọ̀ sọ̀rọ̀ làtọ̀tẹ̀bí ànàtẹ̀lẹ́lẹ́ màkà ànàkọ̀bíà. àwọn alábàtẹ́lu máa pariwo fún wọn ó ti di pé nísìnyí báwa náà bá jòkó mu mọ́sálásí wa gbogbo ẹni tí òkú mu mọ́sálásí àbí àti mẹ́kúrúfóònù ìbọn máa ma ké wọn máa bá ń ṣe àbíkè àlẹ́bí kì í ṣe wéèrè sọ́dọ̀mọ́ àìsàn ó ti di ìsinmi àtiwọ́ nínú ọ̀rọ̀ làtàtàbí àná sàmàlà màgá náà sọ̀rọ̀ ẹ̀ máa wù wọ́n ní lóun dídì lóun dídì lóun dídì. ọ̀pọ̀lọpọ̀ lónìí nǹkan ń dìtámì kí ló tó kù nínú àtàlájú wa kí ló tó kù nínú ẹgbẹ́ wa kí ló tó kù nínú ìjọ wa níta wọn àgbégbà tó ń tuntun ní ìlú ẹ̀mí lórí. ẹ̀dá kan bá gbọ́rọ̀ fọlọ́ àtàlẹ́ ìlú mùsùlùmí lẹni tó ní pínlẹ̀ kí nǹkan máa dúdú ní àrímọ́ àjámọ́ yá àrímọ́ ìjọba ìjọba ìpìlẹ̀ ìlú ìlànà. gbogbo nǹkan di dágbàrọ̀ kámọ́ lónìí dágbàrọ̀ kámọ́ àwọn àwọn àgbà àwọn tí ọ wà lórí ẹ̀jẹ̀ ìta rẹ̀ nígbà táwọn àbá ń ké àwọn náà padà dàgbàrọ̀ kámọ́ lónìí ó ti kọjá bí àwọn náà rò pé yọ mọ ọmọ ìsìlámù. níbi tí lọ́bẹ̀ ni kò sí nǹkan bẹ̀rẹ̀ rẹ̀ ìdí ọ̀pẹ́ yìí nípa àwọn ọ̀pọ̀ ní ọ̀pọ̀ nínú ìjọ tó ń wà. Ìyá alóògùn ní táwọn ọmọ ọlọ́mọ ìgbà ní ọbẹ̀ àwọn àlùfáà tó ń gbà náà ìsìláàmù òun lo ẹ̀sìn kan pé wọ́n ń ṣe báyìí ọ̀ padà wá ní inú ẹ̀sìn ìjọlọ ìdáyé ìgbẹ́ ń bẹ̀ pé káwọn oṣù rẹ̀ yóò bá ti dáyé ìpájú àbọ̀ nígbà àwọn ilé bẹ́rẹ̀ yìí àwọn tó pinnu ẹ̀ ní ọ̀gbẹ́ náà tó ló dèbè lé. ìtumọ̀ ní ọ̀rẹ́ àtẹ̀sọ̀dì àná ànàlànà àná ọ̀gbìn. ẹ mọ̀ mọ̀ wọ́n bó wọ́n bí wọ́n ṣe ló mú ìtumọ̀ ṣe làwa ní oṣù àbọ̀ rẹ̀ ọ̀dà o. ètò ìtumọ̀ ṣe ló máa ṣe o àtẹ̀lé àtẹ̀lé níbi gbogbo wọ́n ṣe ilé tí ó kó bá wa tí ó bá wa lẹ́sẹ̀ jẹ́ lọ́rọ̀ kó bá lè bí olórí tí lọ́lọ́run fẹ́ tí làmẹ́bí fẹ́ tọ́lọ̀ lọ́ wà lè fẹ́. ẹ ọ̀pọ̀lọpọ̀ gbọ́dọ̀ ìlú mọ́nà ìgbéyàwó wa lónìí ọ̀pọ̀lọpọ̀ tí a lọ mọ́ afẹ́ṣe nìbáwí níbo abẹ́sàdó àgbàlùkò dùdú kóladìrí ọlọ́mọdé agbada máa ń dùdú. Adájọ́ ti ti wá lọ gbogbo ẹ̀wà náà sọ́mọ ní ọ̀rọ̀ àdúgbò. Àyíká dúró ìṣẹ̀lẹ̀ ìwà pé yóò lọ́lọ́ mẹ́ta wò sí ilé ẹ̀sìn. Àmọ́ mi ń tún báyìí àwọn ló mi ń tún báyìí àwọn ló ẹ̀wà ló ń lò ìgbà tí ẹ̀rọ yóò ọlọ́nkọ́ mọ́ta àgbọ̀ kájọ báyìí náà torí ìbéèrè tí àsìkò wọn tó wọlé káàdà wọn bá wọn àdá ọkọ mi lọ sí ọlọ́run bí ìṣẹ̀lẹ̀ mọhánà. Àlùfáà Kamal wọn náà kọ́ ní ilé ìgbìmọ̀. nípa ètò ìmọ̀lẹ́ bèrè orúkọ so ọgbọ́gbọ́ tí àwọn kan ní ibi àpòlá awal àwọn kan ní ibi mohammed awal so mo afẹ́ ìròyìn tí wọ́n sọ̀rọ̀ sí wọn ní ìjì. الحمد لله وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين الأول àkọ́kọ́ ọlọ́run lọ́ba àkọ́kọ́ tí o sì jẹ́nu tí o sì yẹ méjì ní. àmọ́ bí n bá bí yín pé táǹkọ́ dé àyè ṣé ẹ̀ lè mẹ̀ta sẹ́nìkà àbí ẹ̀ lè mẹ̀ta sí ẹ̀ ẹ̀ lè mẹ̀ta sí ọmọlá rẹ̀ lọ́ba mi lọ́kọ́ yẹn lọ́wọ́ hánìkọ̀ mi nìyá àlàákílẹ̀ tó náà aláwa lọ́wọ́ là kọ́kọ́ àmọ́ àkọ́kọ́ tí o gbọ́dọ̀ nídìí ẹ̀ ọgbọ́dọ̀ ní kọ́mọ́ àkọ́kọ́ ní oṣù lọ́kọ́ ní àlùkò lórí ni ọ dáhùn béèrè tá a bá béèrè kí ni béèrè tá a bá béèrè abdullahi awali ni káwọn sọmọ ni àbí muhammadu alawali níbi ìjọ jọra wọn ṣàlàyé fún mi ní pé nínú àwọn orúkọ náà ní àwọn kan ní àtìmáàrú àlùmọ̀ṣà àtìmáàrú àlùmọ̀ṣà àwọn orúkọ tó o pé ní ọlọ́run ní jẹ́ a máa lo ní nǹkan kan tí ọjọ́ bẹ́ẹ̀ náà pé èèyàn jẹ àwọn àmọ̀ pé kí n tọ́lọ̀ ní jẹ́ ọ̀tọ̀ ìtumọ̀ pé èèyàn jẹ́ èèyàn ọ̀tọ̀ lára àwọn orúkọ yìí lè fi púpọ̀ àdéfà ẹlẹ́ẹ̀kẹrin nínú àwọn àwílẹ̀ anábọ̀ nínú kọ́ rẹ̀ nínú kọ́ rẹ̀ àdéjọ́ àdéjọ́ ni àdéjọ́. sẹ́mi pé ìyá jẹ́ ìfún wa sọ ọmọ ní abudul àdéjọ́ abu tanijẹ́ àdéjọ́ wàhúwà làdéjọ́ àlàáfíà wàhúwà làdéjọ́ àlàáfíà àdéjọ́ yàtọ̀ gbogbo ọ̀yàtọ̀ fún àdínkù àbábẹ́ bá wo àti àníyù àti àgbà àníyù kí ni sífà tó jáde ńbẹ̀ ní kíni àlùbù àlùbù kí ni sífà tó jáde bí Muhammad al-awwal àti Abdul awwal òun kí ni al-awwaliya pé òun là àmẹ́ rí àkọ́kọ́ tọ́lọ́run àmẹ́bí ní àǹkàlẹ̀ awwal wà lẹ́yìn àkọ́bìnrin ká ṣèyí ẹnì kan gbọ́dọ̀ lẹ́yìn àǹtàlẹ̀ awúwáyé wà lẹ́yìn ìsàkọ́bìlà kàṣe bá dẹ́bi tó kí nígbà tó ìtumọ̀ orúkọ ọlọ́run tó ń gbé àlẹ́ awúwáyé. a òun là kọ́kọ́ tí o sì kí ni tí o sì nǹkan kan bá yẹ nǹkan kan sí kó tó nà bẹ́ẹ̀. nígbà tí àlẹ́ awúwáyé ìṣúná ní àtúná ìlànà àjọṣe. ẹ wá rí muhammadu awúwáyé kí ni fún máa rìn. ìfọ̀fà ni pé àwọn ìdílé mi wọ́n fẹ́ràn orúkọ yìí púpọ̀ orúkọ anẹ́gbà Muhammad sallallahu alaihi wa sallam Muhammad wọ́n wá láwọn mẹ́wàá bẹ́ẹ̀ lẹ́nu ibi ilé kan bẹ́ẹ̀ bá di ike ní talakọ́sọ Muhammad lè yìí ẹ̀ lè dáhùn abẹ́ òun lè dáhùn irú rẹ̀ ni wọ́n máa ti wà Muhammadu al-awwal wà Muhammadu àtàlù fẹ́ẹ́ni fẹ́ẹ́ni bẹ́ẹ̀ náà lè fi máa fẹ́ẹ́ni Muhammadu àtàlù muhammadu asaayi kọ́dà lọ́dọ̀ àwọn haúsá máa kù ú bí asaayi ìbágbọ́dá mọ́ ọ̀rọ̀ haúsá tẹ̀lé ní sáájìdù mọ́lá sáájìdù ìdúgbò ẹ̀mí pé muhammadu asaayi òun ni muhammadu ní ẹ̀fà. èyí tó bá wù àfa nínú ìdáná méjèèjì kọ̀lá ìdí nígbà tó kọ́ lọ́rùn ní ìfẹ́ sọ lọ́wọ́ àpè ní àbúrú àlàwà. àbí bó bá yẹ kí àlàwà nìyí ọgbọ̀dọ̀ àlàwà nìyí ọgbọ̀dọ̀ nínú ọgbọ̀dọ̀ ní ọmọ ní ọgbọ̀dọ̀ ní qualification ọgbọ̀dọ̀ ní tí ó sì ní dáàbì pé kì í ṣe kí àwa nù pọ́ńdélé o ọlọ́run nìkan náà àwa nù wà lórí ìtàkọ́gbọ̀dọ̀ àbúrú. nítorí nígbà èèyàn gbọ́dọ̀ sọ ọmọ ní àlàwà nù. àmọ́ni sọ ní muhammadu alábọ̀ ní muhammadu àkọ́kọ́. eléyìí ò túmọ̀ ànábì tí wọ́n ń gbà lẹ́yìn ẹ̀ńtọ́ nínú ìṣẹ́gun ìṣẹ́gun níbẹ̀ ìtúlẹ̀ lọ́dọ̀ alárúbáwá ló ti wá wọ́n ní muhammadu alábọ̀ muhammadu asaani muhammadu asaani muhammadu arọ́bì muhammadu asaani muhammadu asaani kọ́dà ń bẹ bẹ́ẹ̀ mẹ́fẹ̀ẹ́ta ni wọ́n ó fún yàrá. kọ́ra mọ́ ọmọ tẹ̀gbẹ́ta búrò tẹ̀gbẹ́ta búrò ìyá kan bàbá kan ló bí ilé ìdí jẹ́ ká ní ìdílé ìdí jẹ́ ká ní ìdílé ìmọ̀lẹ́ ìmọ̀lẹ́ ìmọ̀lẹ́ ìmọ̀lẹ́ ìdúró ti jẹ́ nù for life yìí bàbá sọ mi ní muhammadu alawa àmọ́ báyìí pé alawa ni ọmọ mi àbúrò mi ní àbúrò alawa ẹ̀rù ọlọ́wọ́ ọba tí mo jẹ́ àkọ́kọ́ tí ó lè sí nǹkan tí ọgbà wájú ọlọ́run àlẹ́. alaikum so ẹ dákùnrin níbi àwọn lẹ́tọ̀ tí ó tán sí fún wa mo gbàgbọ́ pé wọ́n ní àwọn nípa àwọn christian àti àwọn yẹ̀wò tí nígbà wọn kú àti bàbá àwọn kan tó wá béèrè pé àbí àwọn lágbájá lẹ́yìn tó wọn là láti ní kí ìbá sàwọn ẹ dákùnrin sí alẹ́ tẹ́lẹ̀ yìí fi pé nǹkan fàá máa lọ sáwọn wá sí ní ìtòjẹ́ pé àfa olówó àti ní ìmọ̀ bí àwọn christian àti àwọn èèyàn wà bẹ́ẹ̀ náà wọn gan ó lè dìde pé a kí ló ṣe yá kí èèyàn mọ́kànlá dáàfo wọn níbi wà jàpé èèyàn ẹ̀kọ́ ni a rí látara nẹ́bù àmọ́ ṣẹ́mọ̀ sọ̀rọ̀ báà fà ti nílò tán ànábi lè dáko wọn wọn bá níbi tó dúdú ní wọn dárúkọ wọn. nígbà tá ànábi ó ti di ìlú yìí ọ̀dà wọn pé oníbi ni máa ń ká ní kọ̀bìnà kọ́dà ń gba àwọn rò fún àgbà ilé mi ní ní ní. nígbà wọn ti wàá bí pé àyàwó ni wọn yàn sọ̀rọ̀ kọ́lá fàmẹ́ náà wọn náà ní. torí náà báwa náà bá ní kọ̀ǹdíṣàn ara dáwọn àlùfáà ń pè ní lọ́rọ̀ àátú àṣùwà kéèyàn èwo ni mọ́tíláhà wà ńbẹ̀ èwo ni mọ́tíláhà wà ńbẹ̀ kí ni mo mọ́tíláhà òun ni kí ni mo mọ́tíláhà òun àbúrú látòjú ilé ìjọ òní dábàá wí nípa ìgbọ́lọ̀ bá fún ọ ní ọ̀pọ̀túnìtì wọn ni ọmọ wa sọ̀rọ̀ lórí rédíò àbí ọmọ wa sọ̀rọ̀ lórí tẹlifíṣàn níjọ́tọ̀ ọba ti ní ẹ̀yìn tọ́lá ọmọ àwọn ẹ̀sìn kan lórí òní wájú mọ́jọ kìí tó tó nínú tí àwa yìí ò ìyá gbọ́dọ̀ wà reality èyí tí ọ wàá sọ ẹyọ kan tó gbé ní òmíńpàkì kan lọ títí yọ wàá di ọ lọ́nà nínú àyùmọ̀ táwọn àfáà ń pè ní mọ́síláhà àti mọ́síláhà màmá àfọ̀ òṣèlú o èyí ti gbọ́ wò bí o àmọ́ wọ́n wà wò pé kí ni mo achieve in saying this just one sentence kí sì ni danger tó wà ń bẹ́ẹ̀ aburú wo ni ó bẹ̀yìn rẹ̀ tí wọn ò ní jẹ́ àìmọye ọ̀rọ̀ míì tí mo wá tẹ́ táwọn èèyàn sáǹgbà ní tí wọ́n rí wọn gba ẹ̀jọ́ ẹ̀tọ́ bá wà fún àyẹ̀ nípa sáyẹ̀ ní torí pé lódodo ní ìlú táwa ń gbé yìí ìjà bá abájọsí ayé wa dé lọ. àwọn náà ò sì lè lórí rédíò tọ́jú gbogbogbò náà káwọn ọmọ ẹgbẹ́ ẹ̀yìn mùsùlùmí ní ó gbẹ́dẹ́ lọ́sọ̀ọ̀pù àwọn ó pírẹsidẹ́ǹtì láti rí nígbà mẹ́rin ṣe méjì ni òun la rí mọ́ńkà nẹ́kọ̀ bílọ̀kù àwọn onídìrà àwọn tí eh, ó ti ṣáájú àmẹ́rẹ́ ìdí ọ̀dà òun tí wọ́n máa pàwọn ẹlẹ́gbẹ̀ẹ́ kejì ìnà ìnà ìnà lọ́ọ̀dì àdìsídà ọlọ́run lẹ́sìn òkú nínú ẹ̀mọ́ tó wọ ẹ̀yìn ọmọ ẹ̀yìn ọmọ ẹ̀yìn ọmọ ẹnna dìínà ẹnda mọ́ọ́yé àdìsílà ìdí jẹ́ dìínù kí ni kò máa dìínù ìdíjú ẹ̀sìn olùwọ̀rọ̀ ọdún kàtìgóríkàlì the only religion tó ń recognize nítorí onídé àdìsílà àwa ti gbà bẹ́ẹ̀ ní àgbo fi tako àbídà mùsùlùmí kéèyàn ọmọ tó wá pé àwọn kan ní ẹlẹ́gbẹ̀ẹ́ ìdí ẹ̀jọ̀ pé kan náà gbogbo tó bá ba lẹ́yìn ẹ̀sìn kí một ẹ̀sìn yìí o ọlọ́mọdé àṣẹ àmọ́ bó ti rí mi ẹ̀yìn ọ̀gá ọ̀sán náà kò sí. ṣàlàyé fún wa ṣàlàyé tí ó yẹ kí n bàrọ̀ mọ̀ fún wa. àwọn aráàlú ń bá ẹlẹ́ẹ̀kejì ní bẹ́ẹ̀ kí ni àwọn tá a fi dákàrá mọ́mọ́ yàtọ̀ ni yàtọ̀ fún ṣáwágbà yàtọ̀ fún ṣẹ́ṣúrù. ara ọ̀kan mọ́tò lẹ́ẹ̀kan ọ̀hún kí lọ́ọ̀kan tí mọ́tò fẹ́ bá rántí òun ni pé gbogbo ẹni tí ọba jẹ́ pé kàrámà ọlọ́run jáde látọ̀wọ́ rẹ̀ yàkúrú lára ní ọ̀hàtì yàkúrú lára ní ọ̀hàtì nínú àwọn ẹni tí ń tẹ̀lé tọ́lọ́ ni ọ wà nínú àwọn tí ó wà lákọọ́lẹ̀ táwọn àtọ́ àti kọ́lẹ̀ ti fẹ́ lẹ́gbẹ̀ẹ́ máa ń bàbá bá fẹ́ dà wípé pé kàrámà ni àbí àbí dán àbí ṣe ìtọ́ wà nínú ọlọ́run ni àbí wà nínú èṣù ọ̀nà ìta àbá àpọ́njù. wọ́n lè ní rẹ́ nìkan ní láàrin kàrámà àti kọ́ máa sápamọ́ pé ìfẹ́kẹ́ ẹ̀yọ́ àgbẹ̀ ọmọ àwọn ahlu karama ní ìdíje ní kọ́lá mi fẹ́ dáàbò ọmọ àmọ̀tẹ́kùn wọn bẹ láwùjọ lòdì náà ní ìdílé àgbáyé lòdì náà gbogbo ìtàn àwọn tẹ́ ẹ bá gbọ́ pọ́lọ̀ ń ṣe kàrámà kan ní kó lọ ara wọn mú. kọ́dà báwọn yẹn bá fẹ́ mọ̀ wọ́n sì wá ọmọ sí àwọn èèyàn fi ní tí òfin ní ti pé òǹkàlùkọ́ máa wá pariwo àwọn. ara tí àwọn àlùfáà máa kọ́ tí wọ́n máa fi ń sàkójú eléyìí. òun ni ìdánilẹ́bọ̀ Muhammad sallallahu alayhi wa sallam kan níbi tí wọ́n pe wọ́n khayru tàbí'in wọ́n khayru tàbí'in pé òun ló lọ́ máa yìí nínú gbogbo kíni mo gba àwọn táǹdì kí ló kọ́ ni òwe òwe ìṣòkọ́ ni. àmọ́bi ti sọ kalẹ̀ ní ìlú yìí àmọ́gẹ́gẹ́ bí àwọn tọ́lọ̀ náà bí àmọ́bi ti láwọn papọ̀ kan láti lè fún ilẹ̀ karama náà pé ànábì ọlọ́run yọ ọ́ kàwáríkù làádá yọ máa ṣẹlẹ̀ lọ́dọ̀ ànábì ọlọ́run níbi tí ta yé ibi yé mo bá fẹ́ wá àwọn èèyàn lójú pé àgbófò mi ni àbí èmi ni ọlọ́run àti mi ràn wọ́n lọ́wọ́ bí á ìrọ́ tó lè yípa àwọn ìkọ́lọ̀ mi fà nẹ́bí mi. àjẹgbọ́ àwọn sọ́mọ̀tò ọ̀tọ́lá mi wáyé táwọn ọ̀sọ̀ ájọ́ mọ̀ pé ẹnìkan ń bọ̀ nínú àwọn àtàgbẹ̀ yìí kódò ní yọ̀ dá jù lọ́dọ̀ ọlọ́run ìyẹn kó ló súnmọ́ náà ju òun làyàn tí ọlọ́run ní sáájú òun ló sùn àníbi ìwé ibi tí ó ti wá ibi tí ó ti bì nígbà tí ìwé tí wọ́n padà jáde ànábì òsì láyé má. nínú àwọn ẹ̀rí máa ń wú ẹgbẹ́ ìfàpọ̀dù ọ̀bì ọlọ́kùn sáárà. ọmọ ni wọ́n ń sọ gbogbo àwọn tí wọ́n wá láti ibi tí wọ́n wá gbogbo nígbà tí wọ́n pé wọ́n sì já òwe ìṣúná wọ́n máa padà wá máa òwe ìṣúná àlùkò. nínú biography òwe ìṣúná ni wọ́n máa wá pẹ̀lú ọ̀pọ̀ tó yẹ ànábì ti sọ̀rọ̀ rẹ fún wa o sallallahu alaihi wasallam wọn ní wọn wà ní gẹ́gẹ́ bí aláṣẹ ìwọ yóò gbọ́dọ̀ máa rìn láàánú ọgọ́rùn èèyàn yábọ wá àyọpọ tí òní máa dàpọ̀ mọ́ àwọn èèyàn wọn ní òwe ìṣùbà ń bẹ wọn. wà bóyá ti wà láàrin àwọn ẹrú ọlọ́run òun òkú mọ́tò láǹdàbí nípa àwọn ojú ọmọ láàrin wọn àti kíni láàrin wọn àtọ́lọ́mdà. àmọ́ jẹ́nẹ́rálì àtàtù òbí àwọn àlùfáà ní jẹ́nẹ́rálì áhùn ìkàràmà àwọn ọlọ́run láti ẹ̀rú wà lórí ìṣe ní ẹ̀ẹ́dì dáhùn mẹ́ni pé àwọn èèyàn ní ọmọ mọ̀ wọ́n kí làwọn máa di àwọn ọmọ ọ̀gbọ̀n àwọn ọmọ orí náà gbogbo ẹni ọba bọ́ sí ìlú àbọ̀tẹ̀ ìwé pé á ti kàràmà ìjọba yìí èyí ò sí nínú kàrámọ́ tó wá olùyá ìrànà kò sọ́kàn náà àwọn olùyá wọ̀ ọlọ́run ní ìkòyí ọ̀hún àná. parí wánú àwọn àṣàrò kan ọwá ní ojú àwọn àṣàrò kan kọ́dà nínú àwọn àlùfáà wa tí wọ́n ń gbé ní ọdún tẹ̀lé nípa ní ọ̀rẹ́ ìní ìní ẹ̀sẹ̀ ńlẹ̀. òun fi ní ọ̀yàtọ̀ fún bèrè ẹlẹ́ẹ̀kejì. ẹ̀rí lẹ́yìn tí a gbà nínú tá a gbà yẹn mọ̀ràn bí eléyìí pé ó ti di mọ́tálà fìlàfíà ó ti di mọ́tálà tó fìlàfíà èyí tí èèyàn máa ń rí pé á pẹ̀lú tí mo kú pẹ̀lú tí mo kà á eléyìí mo rí i pé ọba àmùkọ̀sọ́rọ̀ fẹ́ nínú méjèèjì nìkan bá a bá rẹ lòmíì tí ó ti ń tọ́ ta kò tí wa láàyè ìkẹrù wà ní ìdí àdàlù ilé ilé ààrẹ wa sọ ọ́ di dáàmà wa bá a jà pé a ò sì ń ṣe gbígbé náà níbi òní tó ń láti kéde tó ní tó gbẹ́sẹ̀ nínú ọ̀rọ̀ àwọn àfa ẹni tí ọba ti ṣe kí wọ́n tó ń ṣe náà ọmọ mi ló ń kankan ara àdánù ọ̀pá inú ìlàfíà ni. àmì ẹ̀rẹ́ kejì tí àbá rí níbi àkúndélé lò kí ni náà kí ni bíbí àkúndélé ọ̀nà ìlú bíbí àtọ́ wáyé látara àti ọ̀rọ̀ ànẹ́bì ìfẹ́ ìdílé ìdí ọ̀rọ̀ ànẹ́bì ìfẹ́ sọ̀rọ̀ ọ̀sọ̀lẹ̀. kí ni ànẹ́bì rẹ̀ kọ́mẹ́ǹdì òun ni pé ànẹ́bì rẹ̀ kọ́mẹ́ǹdì pé lẹ́kìnní mọ̀ọ́tà lẹ́kìnní mọ̀ọ́tà bí dáàbì bọ́ọ̀ ti wáyé náà nù ẹ máa sọ fún àwọn òkú ní la ilaha illallah àmọ́ ọ̀dà tán irú ìdáàbì màyàtọ̀ láàrin àgbọ́yé ilé mímọ́ àtàgbọ́yé kíni àtàgbọ́yé aláìmọ̀kan ni. ìtumọ̀ mọ̀ọ́tà fún bẹ́ẹ̀ pé ẹni ó ti súnmọ́ bíbi ìkú wọn yẹ kọ́ wọn yẹ tó ń pé kẹ́ fún ọmọ kí là ń pè bẹ́ẹ̀ ìpín lédè lárúbáwá mi mi ìgbé ń jẹ́ ni pẹ̀lú pé ní ẹ̀mí ẹ̀mí láyé láyé lọ́wọ́ nínú súnà nàìjíríà ẹ̀dá kan ẹ̀ lọ́ọ́ gbogbo ohun tí ó bá wà lẹ́gbẹ̀ẹ́ èèyàn rẹ̀ àbọ̀ rẹ̀ rẹ̀ àbíkọ́dẹ̀ ń tọ́ ọ̀nà ní ọlọ́ kí èèyàn lọ síbi ní wọ́ọ̀dù ibi táwọn aláàárẹ̀ wà wọn wá rẹ̀ nìkan ní pọ̀ kà fún àkọsílẹ̀ mùsùlùmí lọ́dà kan sún lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ọmọ ìdílé èyí tí òfin máa sọ̀rọ̀ ráhùn àwọn àbí tí wọ́n máa wá sọ̀rọ̀ ráhùn àwọn méjì ẹ̀ tí ó kù lórí ìlú o bọ́lọ̀ ń bá ní ẹni máa wí pé ìlàìlà ìlàìlà bọ́bá lu kí ẹ̀mí rẹ̀ kọ́ tó bá tó ṣe díẹ̀ lọ́gbọ̀n tó ju ẹ̀kú wọn létí èyí máa láti mú ọ̀pá fún un sí ìlàgbélé. ẹ̀wá rí bolé àgbọ́yé dídí àti wọlé bẹ́ẹ̀ nígbà òjò wa kú tán là máa wá pẹtọ lápẹjá bá bí ọ wọ. ìwọ lámẹyìn ọmọ lámẹyìn wọn sọ fún wọn pé aṣáájú aṣáájú anamọ àròbí kọ sọ fún wọn pé èyí wọn bá mọ kò sí kí ọba mọ àti àmẹjì náà ló ní ọba mọ ìjàmbá tẹ fún ádámù olùkọ́kọ́ ọ̀hán àmàlù ànábi ní bọ́mọ ànábi adámọ bá ti kú ọtán ní ìdí ọba ti ṣe pé ikú ọ̀bámọ̀ èyí ni ká ká pàṣẹ ìpè ara wa. tẹ́rọ pọ̀lọpọ̀ òun ni ó fi máa dàbí pé ẹ rí àwọn àlùfáà pẹ̀lú ẹ̀kíríẹ̀ǹsì wọn àwọn ẹgbẹ́ torí wọ́n máa ń understand pé kí làwọn èèyàn kí ló ń wọ́n ṣe ṣe ninety nine percent of ìdáhùn èèyàn ń ṣe ìmọ̀ ẹni ìmọ̀ ẹni sábà wọ́n lè wá sí gíní wọ́n lè wá wọ́n lè wà sí rírì àmọ́ wọ́n ní kankan tí wọ́n ti gbọ́ rí ntí ọ̀ràn ni kò jẹ́ wọn mọ bí wọ́n ti sì bọ̀ wọn kọ́ wá tún wọn ṣe pé áá ànábi ń bá wọn lóòótọ́ yìí kò kéka funfun yìí látàrí ọ̀rọ̀ ọ̀rọ̀ ànágbà yìí bẹ́ẹ̀ wà lọ́pọ̀lọpọ̀ ní ànágbà lẹ̀ Yorùbá nìkẹ́ kí ni wọ́n máa ń ṣe tàbáraka tọ́rọ̀ ọ̀pọ̀lọpọ̀ tó rò pé súnà nẹ́bí yìí ti bẹ́ẹ̀ náà dídì bẹ́ẹ̀ àmọ́ kí là nẹ́bí yìí kí là wà ń gbégé ni kí là wà ń gbọ́ yìí kí ká dá wà lọ olókùn yẹ dàpọ̀ ìjà súnmọ́ wà fà kí wọ́n ti lọ ní ọ̀rẹ́ kí wọ́n gbàgbọ́ ní kí wọ́n lẹ́yìn ní kí wọ́n gbàgbọ́ ní kí wọ́n àyẹ̀dù wọn sọ̀rọ̀ sọ̀rọ̀ àmì bí wọn bá ń ṣe olóògbé rẹ báyìí ọ̀tọ̀ ni tí ọlọ́run wí ọ̀tọ̀ ni tí ọmọ ṣe kí ó sì máa bọ́ ẹgbẹ́ kí ni ọ̀fà ti tàbá ara ta yìí àdéhùn tó lẹ́sẹ̀ lẹ́nu lẹ́sẹ̀. anabi sọ̀rọ̀ sọ́lá mi sóratún fil Qur'ani sàlàkúnà àyà tabaraka alladhi biyadihi anabi ní sóra kan bẹ́ẹ̀ lọ́wọ́ Qur'ani karim kọ́dọ̀ ọ̀gbọ̀n ní àyà rẹ̀ kámẹ́bà fún anabi yìí rẹ̀ ló adébíyí kọ́dà àyà rẹ̀ lónìí lọ́ba ànábi fún ọjà mọ̀ tó kí lóun fi ní ara sóra tó ń mú òun ní kàbá ọkọ̀ ìgbàlè yìí. تشفع لصاحبها حتى يغفر له súra yóò máa yóò máa ẹni tí ẹni tí ń pè ẹni tí ń pè ẹni tí ń sọ ìgbà títí tọ́lọ́wọ́ ìgbìmọ̀ tọ́lọ́wọ́ ìgbìmọ̀ nígbà wọn gbọ́ yé mi pé ẹ máa ké tàbá aráka fún òkú àmọ́ àwọn àlùfáà tẹ bá wà àwọn àlùfáà tí gbọ́ níta mẹ́bí yìí pẹ̀lú pé wọ́n ti gbọ́ pìlẹ̀ pé ní gbogbo ń tẹ̀yìn ọba àti lópin ìgbà tó ń mélòó kò tó ń mélòó ọ̀lẹ̀ ló wúlò èyí ò ní wọ́n ti máa gbọ́ pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ọlọ́wà àtàlẹ́bí yìí wọ́n ti máa ní tàbáraka yìí lẹ́yìn bá dín bá dín bá ń kí i nígbà tó dúdú nígbà tó wà ní. inú tí ó sì fẹ́ẹ́ rẹ̀ ni ajẹ́ pé máa múra ọ máa ké tàbáraka sọ́rọ́tò lóríkì yọ máa pọ̀ nínú tó máa ké ẹni tó máa ké. àmọ́ kò làwọn sọ ọ́ di méjì ni pé ọ̀ya ọ̀gá ọ̀gá gbọ́n tàbáraka làbẹ́ tí o nínú ọjọ́ àwọn ìlú ìlú àpá àdúrà náà ó nípìnlẹ̀ lóòótọ́ àmọ́ kò ní tọ́lọ̀ wọn kò ní dà lọ́dún kò ní dáwà pọ̀ ilé lọ. léèyàn ọba aṣọ fún yàn pé ọmọ ọlọ́run kò sọ́ba àtẹlẹ́yìn ọdún rẹ̀ àmẹ́bí fẹ́mi ọdún ojú kí ni fẹ́mi ọdún bọ̀ ó sì da ẹja mọ̀ kọ́dà mo ní bẹ́yìn ọ̀mọ̀ ẹ̀yàn rí ọ wà ní wọ́ọ̀dù ibi tí aláàárọ̀ fún pọ̀tà fún lọ́wọ́ ó sì ní ìṣòro ni nínú the best thing tó lè ṣe fún ọ̀nà ọjọ́ jẹ́ pé ń tọ́ kẹ́yìn kọ́dà mẹ́rin lẹ́yìn ọba ló kẹ́yìn jákèjá ọ̀dọ̀ máa jẹ́ mọ̀ gbogbo tó lè wo sí máa ṣe bọ̀ fọlọ́ ń báyìí kẹ́ lọ́wọ́ fi ṣe pé áàfin kàdá tá a fún ló wúlò àmọ́ èyí tá a mú gbà tí o gbé ní wọ́n ti pa wọ́n ti pa báyìí rẹ̀ dé àmọ́ pé bàbá gbọ́ o kò sọ pé ẹ̀rọ ọlọ́ọ̀ni o kò sọ pé ọmọ ẹlẹ́yà nẹ́bí ni o kò bá mọ́ o káwa ní òbí ìrìnà sí àdádálẹ̀ ìpínlẹ̀ ẹ̀rọ ànẹ́bí ètò bẹ́ẹ̀ bá fa sí lórí ànẹ́bí ètò kí ni ànẹ́bí ètò lè fi kàárí ọmọ wa yí kókò pé lámọ́lọ́mọ́ lámọ́ yí ẹ̀ẹ́dọ́gba bí ọ̀pọ̀ ọjọ́ ìdílé kọ̀ sọ́ba àti àfọlọ́wọ́ pé ẹ̀kọ́ sẹ́rí pírọ́blẹ́mù ni pé sẹ́rí bí tá a bá ti ń gba bíbí àlàyé ọmọ wa gbà wá lájọ súnmọ́ ìyá àdẹ́wò ló wà nù. ó ní tá àlẹ́bí ni a máa fi lórúgbà tí wọ́n ń là kátà wọn lọ sí ìgbàgbé wò èmi èyí ni wọ́n máa ṣe lọ́pọ̀lọpọ̀ kí làǹdẹ́bí ni àlẹ́bí àgbẹ̀lẹ̀ mi ìtàkùn ní ilé àfihàn وصلوا الله له التسبيح فإنه الآن يسأل máa níbi bá ti sọ àmì ìgbà ní kọ́ ọmọ mi á ní ipò tó wà nísìnyí wọ́n máa bí mi lọ. nítorí níjọ lè ṣe fún ẹ lè fún ara lọ́wọ́ ní ìlú pé ẹ máa bẹ lọ́run fún ọlọ́wọ́ fàmójútó òkun. ìtí a sì mú ọ̀rá ẹlẹ́sìn láyé ọlọ́wọ́ fún ìfẹ́ rẹ̀ nílẹ̀. ìyá bá ti ń bí tó lè dáhùn ọtún èyí ni mo bá bá fẹ́ mọ́ra ṣe àdúrà ní sínú sàárè ọ̀dà. kọ́dà mi ta níbi máa ṣe léjì sàárè táwọn wá ní ọgbọ̀n mi ní ìlú pé ànábì àmà ti wá sí léjì sàárè. bẹ́ẹ̀ ni ànábì àmà ti wá sí léjì sàárè nígbà wọn bá ti òkú nítòsí ibẹ̀ náà ti lè túká. hadith náà hadith tó gbógun tá ànábì ti dúró ibi tí ó sílẹ̀ náà bá pàdé ní sàárè àtẹni ọjẹ́ mùsùlùmí àtẹni tí ọjẹ́ mùsùlùmí nínú àdéhùn tó dùn nínú àwọn àdéhùn tó dùn rẹ̀ wọ́n sì fi fẹ́ ní àlẹ́bù àmọ́sọ́nù sọ̀tẹ́lẹ̀ ní ṣe wá àti ìlú ti fòfó òun àwọn nǹkan wọ̀nyí ni ká fi èsì òun ló jẹ́ kí àlùmọ́nì ṣáàpì bí mo pé tí àǹfààní ọ̀rọ̀ tí wọ́n ti gbé kalẹ̀ lọ pé lóbi àwọn ìṣìlẹ̀ ìdìbò bídàátú ṣàpèkúnyẹ́tú wà bídàátú ìbọ̀fì. wọ́n á lè tó burú jù ní bídàátú ìbọ̀fì. ìyẹn ní pípé ní àpáńgbélé ń bẹ tí òfin lè kankan jọ. gbogbo bẹ́ẹ̀ yẹn bá ti rẹ́ ní ó ṣe àwa náà mọ̀tà á ah, ìjìnlẹ̀ yìí ti ra yín. bí bá máa gbòdì ńlá gbó mọ́sálásí tàbí kọ́dẹ̀ ń jẹ́ òkè owó kì í níyà. àmọ́ èyí tó burú jù òun ni bíjà á tún ìgbọ̀n òfìyà kí ni ìgbọ̀n bíjà ìgbọ̀n òfìyà ó ní pìlẹ̀ nínú ẹ̀sìn ó ní kí ni ó ní pìlẹ̀ nínú ẹ̀sìn àmàárí ikú mi gbọ́dọ̀ gbé ká ẹ ibi àlẹ̀mọ́ ibi àfikún yéèyí ìmáàmù báyìí sí ní àjàgbá ìdákúrú yà á lẹ́lẹ̀ ẹ̀rọ ìdákúrú bíi lẹ́yìn àdéhùn kẹbàá ìbọ̀ wọ̀nyàrá ó lé ilé iná ìmọ̀mọ́ ẹni bí ẹ̀yìn ara ara kì í yóò àmọ́ ní ìmọ̀mọ́ ẹni tí bá rí ara nàìjíríà bó ní ibi tó wà. torí tiwa ti kọjá ní ìmọ̀mọ́ ẹni tí ní ewu tó ní ìmọ̀mọ́ ẹni tí ní ìmọ̀mọ́ ẹ̀yìn ara ara kì í yóò kọ̀sá bí ibi ìdíje kan tó ti jáde àwọn ọ̀gá ara mẹ̀dínà yà yín náà àbí mo là mẹ́tẹ̀ẹ́dẹ́ sọ̀rọ̀ lọ́wọ́ ara ara kì ó tún wá jẹ́ tó àdìsí ìmọ̀ mọ́lìkì àdìsí tó jáde lọ́dọ̀ wa tí ò ju ìmùyẹn mú lọ nígbà tí ọba ti padà dé látọ̀dọ̀ yín ó ti dùn fún pa bẹ́ẹ̀ káwa náà dùn lónìí. ẹ̀bẹ̀ ń lọ mọ́ká ẹ̀bẹ̀ ń lọ mẹ̀tún ẹ̀bẹ̀ rí mẹ́tún fún lọ́hùn ẹ̀rí bẹ́ẹ̀ ti sọ́ọ́dì lónìí. ìdí màmú mọ́lìkì ilé ẹ̀jú ti máa nù kọ́dà bẹ́ẹ̀ yóò sí ẹni ọlọ́run bùn lówó tó fún ọlọ́pọ̀ tó ní kí ìgbéyàṣẹ́ àdúró màyà àti àlà tá ọ̀gá àbúgbá ẹni èkó náà yìí ẹni èkó lọ́múra yìí ilé máa ń sọ wọn láti bí wọ́n bá ti pè ní kí wọ́n ń ṣe ìwé kalamọ́. wọn náà ìbọn bá rí mi mo darí múra torí mi mo darí mọ́tà òṣòlù rẹ̀. láàrin èmi ọlọ́sọ̀ nǹkan tí a ní lójú pé wọ́n ta pè mí àdìgbò wọn tó pè mí pé wọ́n ti pè mí tán tí wọ́n sálámà ní màá lágùn wọn sí ìtò tí wọn náà ọmọ wa gbogbo àwọn àlẹ náà ọ̀dọ̀ wa ń bí ọmọ wa ọmọ wa yọ ní ọmọ wa yọ gbogbo àwọn bùkárí àlùwàlá alálùwàlẹ mẹsàfárá ní olùgbọ́ ọmọ ní ìbàkà ìyá tó ní ìdí ohun tó sùn náà tó ẹlòmíín kọ̀ọ̀kọ̀ kò lè má gbé gbogbo ìgbìmọ̀ ààyè gbogbo ń tí èpè ń bá lójú ìṣẹ́jú kan lọ lọ́wọ́ awí eléyìí tọ́lọ̀ wọn ọ̀fẹ́ yìí ní ìṣẹ́jú náà ń bẹ̀ ní wà. àlẹ̀mọ́ àlẹ̀mọ́ èyí tó burú ní ìwọ̀n bí dáa lọ. èyí tó burú ní ẹni tó pé ọmọ tèmi àbẹ́ ìwé ni èyí tó ń jọ ìmọ̀ tó ń jọ ìmọ̀ ìmọ̀mù ṣáàtì bí ní dédé àkójú ní dé wọn ni bí ẹ̀wá rí ibi tí wọ́n ti ẹ̀ lọ́wọ́ aburú mi lè níbi lọ́mọ wa gbà wá lágbo ìtọ́jú súnmọ́ àgbà lọ́mọ ìgbà yẹn láti ìtọ́jú súnmọ́ àgbà ní àlàyé ìgbà níbi àlàyé abẹ́ ọlọ́run sùkánà bò wọ́n tààlà ọlọ́run kọ́ mọ́tà jẹ́ kí súnmọ́ ànábì ọ̀rọ̀ wa lọ́rùn ọjọ́ ti lọ kí bẹ́ẹ̀rẹ̀ méjì mọ́ bẹ́ẹ̀rẹ̀ àwọn náà ń náwó ọ̀dà ẹjọ́ àkọ́ bẹ́ẹ̀rẹ̀ ọ̀dà Assalamu ìbéèrè tí ẹ ṣàlàyé fún wa nísìnyí nípa bí àmì ìsọ̀rọ̀ sọ́lá tó ní àlùṣe nígbà tí wọ́n bá ti bo ọmọ ìyá ọmọ mẹ́ta mo ní àlàyé tẹ́ ṣe pé a lè máa ṣe àdúrà fún bẹ́ẹ̀ ká máa tọrọ àforíjì fún ṣóò náà ni èké ó wá nínú àdéhùn pé a ṣe níwọ̀nba ìṣètò ẹ pé a lè fi láàpá àkúndé kan tí fún oṣù kan tán ṣé àwọn nǹkan yẹn náà lábàá ṣe pẹ̀lú àsìkò tó tó dé ìdí bára bíi sọlá bó ṣe bó ṣe sọ fún wa ìbéèrè àlùfáà ní àkọ́kọ́. Eh, wọ́n ní kùránì yorùbá eh, ìtọ́jẹ́ ọdíò àrí tó ní oṣù méjì ṣe eh, àwọn òpè lọ lẹ́yìn oṣù méjì ẹ̀dí oṣù mẹ́rin àbí oṣù mẹ́fà that was the plan ọ̀la ìdíjí àwọn tó bẹ̀rẹ̀ bí bí ìyẹn plan wọn náà nù and ìtọ́jú èmi náà nù but unfortunately àwọn ìdíwọ́ pọ̀ sí kò jẹ́ kí a lè kọ̀tínú rẹ̀. Ìdí mo wá dé ni pé mo ti wá àtúnṣàn rẹ̀ pẹ̀lú mi. Ẹ̀ẹ́dẹ́ni ìdí ìbájú jẹ́ pé mo bẹ̀rẹ̀ mo gbọdọ̀ sí. Ẹnibọ̀dì náà ló lè fi kọ́tà ti wúlò. So ẹni tí mo ti àtúnṣàn rẹ̀ fún mi ò fi àbúrò wọ́n ti ṣe oṣù méjì Bọ́lá kí wọ́n fún ìmáàmù ní nọ́mbà yìí náà sheikh abdulrahman muhammed awal ọlálẹ́kan wọ́n sábà máa wá nígbà tá a máa ń sọ ìfakọ̀ wa lọ́dọọdún láti ìbàdàn ní àwọn àfáà súnmọ́ dáadáa ní ìbàdàn yìí kódà tìhánù ìdàmú áfíríkà yìí ní african scholar bàtí wọ́n ń táwọn náà kókó kó sọ lórí mi mo lè fa àwọn pé kí wọ́n wọ́n kọ́ńtàkì wọn wọ́n ti wọ́n ti kọ́ mí èyí tí wọ́n ti ní súrọ́tù ìbákọ́ àwọn àdúgbò súrọ́tù mọ́lìkì láti àmàdé lóríkè mọ ẹran ilé tí jẹun fún yín ní nọ́mbà so bóyá tẹ bá contact yẹn bó ṣe lórí eh, whatsapp àbí nǹkan kan wọlé tẹ ó sì possible fún ó ti kún eh, continue but ní ọ̀rá yẹ àti àti continue rẹ eh, kọ́nù kó ọgbà lọ́sùn gbogbo wa náà um, ìbéèrè ṣẹ́rí anábìgbó ní tó náà ń yọ sallallahu alaihi wasallam ọ̀kan eh, náà àwọn àbí rẹ̀ ọ̀kan náà àwọn àdá àdàbọ̀ Muhammad sallallahu alaihi wa sallam kí ìlọ́ pa. ọgbọ́ àdéhùn ànábì kan ní sallallahu alaihi wa sallam wípé bí òkú bá ti kú tán kí gbogbo àwọn èèyàn rẹ̀ wọ́n bá ti di kí ni wọ́n bá ti ní ẹsẹ̀ padà yóò wá kú nǹkan kúndé ìṣòwò ìgbà wọn máa wá sí ìbéèrè ní sọ̀hádùn wá pé à bóyá bí wọ́n bá wà ní òkè méjì sàárè tí wọ́n ṣe ń ṣàdúrà fún un pé ọlọ́run dá fún bàtà sí ẹgbẹ̀rún rẹ̀ ọlọ́run jẹ́ kó wọ́n rí ètò ńlá ó kí ó tún kó kó bóòtù cháǹtì òun láti tuntun mi láti orí dáhùn mọ́ wa. òun lọ́wọ́ aṣọ fáwọn ọmọ rẹ̀ àtàwọn mẹ̀lẹ́bí rẹ̀ pé nǹkan ẹ máa dúró di sàárè mi lọ kán ní bàbá wa sọ di méjì. àmọ́ ẹ dúró bìkọ́dìrì máa lórí àròjà sùúrù àtúnṣe nǹkan ní ìgbọ́mọ̀ náà ọmọ ilẹ̀ Yorùbá ọlọ́run sànù wa ni. torí asáàbù sọ̀hábẹ́ tó fẹsẹ̀ rìn lẹ́ni jẹ́ ní ọlọ́run sọ ilẹ̀ fẹ́ dáadáa níbo làwọn èèyàn tó ń gbọ́ yóò náà nọ lónìí à ń sàlàyé rẹ̀. ó ní ẹ dúró ẹ máa tọrọ àdúrà fún mi ẹ máa bẹ lọ́nkọ́ lọ́n gbé léjì mi wá ẹ máa tọrọ àforíjì fún mi níwọ̀n bá ń tó tó tá a pè é kéèyàn ó fi dá ràǹkómi kan dùdú rẹ̀ tí ó dùdú dúró rẹ̀ tí ó fi dùdú. bẹ́ẹ̀ bá ti dóńdè ìgbé báwọn ẹ máa wá ṣe kí ni ẹ máa lọ àwọn òní nǹkan míì tí fi ń sọ agbóńgbà yìí irú ìtúsọ̀ àádọ́ yìí lọ. bí wọ́n bá jú wí pé ah, ẹ dákun gbà mélòó ni ká ti dúró dè yìí ẹ tẹ bá dúró dìgbà táwọn náà bá dá nígbà tó bá fún kó fún ẹmẹ yìí nígbà tó bá kó fún ẹ sẹmọgbé ránkó mi ọ pẹ ju èmi ẹ lọ ọfẹ ìdí ọpẹ díẹ̀ ẹkúnrẹ lọ ìtàwọn bí ẹ ǹtẹ́ ẹ fi mọ̀ ní pé nínú ogun náà àwọn ogun tó gbajúmọ̀ tá à ń yẹ ti já sọlọ lọrọ àríyí wọn ogun bá dé mi. ànábì fẹ́ mọ iye àwọn tí ń bọ̀ láwọn ti sè é kí ni wọ́n ebi ìwé ànábì sọlọ sọlọ inú tí ó rinlẹ̀ inú kódà inú tá a lè gba ogun òun ká ní ọ̀sẹ̀ lẹ́yìn ẹgbẹ́ ọ̀nà bá wa béèrè tí ọ̀nà tó ní ìgbélẹ̀ yóò làwọn ọ̀tá pọ̀ tó ànábì náà ní ìgbàlọ́ nígbà tó dé ó ní lójoojúmọ́ pọ̀ sí i ẹnìkan wà ní ìfọ̀n kan ni wọ́n ti ní wọ́n ti ní ràǹkúnmí kan ilé ìdílé wọn ti máa yẹ ìdíje ràǹkúnmí kan and that was it was the arrival at the season ibi lójúmọ́ kan ràǹkúnmí mélòó ń bẹ àà yẹ báyìí lẹ́wọ̀n kọ́mẹ́sì fún mi etí sọ̀há bẹ́ lórí ọrùn ẹgbẹ́ kí làwọn èèyàn wá ń kí sí lónìí lọ́dọ̀ sọ̀há bẹ́ lórí ọrùn bá kú tó wọ́n pa àwọn ọ̀gbìn ìgbà wọn lórí ọrùn bá ti rìn ìgbè dáhùn. kí ni kí kí kí ni à ń bẹ́ sí ní báyìí yẹ́nì yóò dún akẹ́kẹ́ pé òun ní òun ní ara jà sí ojú wọn pa lábẹ́ òfin wọn pa àti nígbà òsì mọ́ àti níwájú sàárè rẹ̀ experience wọn báwọn ti sọ táìmù nígbà wọn lọ́jọ́ fún ilé ìgbàmù kan pọ̀ kọ̀tàgó ìdíjúmọ̀ ìmọ̀ àmọ́ tí wọ́n ti bá sábà bẹ́ẹ̀ inú tí wọ́n tún bá sábà ní kí wọ́n pe a ìpè ìpè ayọ̀ ọ̀gọ́ta agbóhùnmọ̀ òun lọ́jọ́ jẹ́ pé àdéhùn tó wá pé ìgbà wo lè lèèyàn fi ìgbà náà bí máa gbé láàrin kọjá kàrí kan àti kó ti jẹ́ bí àti kí wọ́n pè wọ́n àṣùbá kí làwọn sàábì ẹjú òun ẹ́ nìkan bẹ̀rẹ̀ mẹ́ ló kọ́ra ó àwọn àti kọ́ra ó sì tú náà àyà ó tó káàkiri àyà ọgọ́ta nínú àlùkòkàdì. àwọn òwò àwọn òwò ló sì kàn ní ìlú ẹ dàpọ̀ ilé yìí ní ti tètè mẹ́ ni pé súnà ní wọ́n bá jíjẹ sàábì tán èyí kan sáré kéwìn sọ́rí tìtúnà àyà ní àyà náà ní àyà ọgọ́ta ẹ dàpọ̀ tètè mọ́ lẹ́yìn náà ní pípé kan akékan bá ní ẹdún ló ti sàárè ìlú ló di wọn tó tó ṣe kí ni tó tó pa ó ti tó kú ràǹfóònù kan nígbà tí wọn náà ń lò ní pé ọgbọ̀n ṣẹ́jú wákàtí kan ìṣẹ́jú náà lójú èyí wọn ò máa pé lọ́ọ́ padì ní nípa àtúntò àti nípa pàbàbí o gbogbo ara tí mo nílò ẹ̀rí pé ẹ̀gbáǹdì tó ń tó gbogbo ẹ̀rí nìkan nǹkan tó ń lò ó ìyẹ̀lú ṣètò lọ́wọ́ àbọ̀tì lọ́wọ́ ara lórí olùdá níbi ìmọ̀mù ìjà sọ̀kan yìí mọ̀tún bá jù kàn yìí. ọ̀pọ̀lọpọ̀ ní ìsìn lọ sọ ọ́ di pé a ẹ̀dá fún kádà lómi olùsùn náà làwọn o ìjọ kẹta làwọn pa ní ọ̀fọ̀ yìí. bẹ́ẹ̀ sún náà yìí àti gbọ́mẹjọ o àti gbọ́mẹjọ o. nígbà ojú ní bẹ́ẹ̀ ojú mẹ́ta ní àánú àdínkù yìí. bẹ́ẹ̀ lódodo àdínkù yìí àmẹ́jìlá mẹ́bí ìyá ńlá wọ̀ kan nù àwọn ìyàwó àmọ́gbà Muhammad sallallahu alaihi wasallam Ummu Habiba òun níjọ́ tí bàbá rẹ̀ tí bàbá rẹ̀ Abu Sufyan wọ́n jẹ́ bàbá Muawiya ọ̀bí ọ̀gbọ́n ọ̀hún àti ìgbà ló bí Ummu Habiba ọ̀gbẹ́ ìyàwó àmọ́gbà sọ̀rọ̀ níjọ́ tí Abu Sufyan kú Ummu Habiba ọwọ́ abanijọ́ gẹ́gẹ́ bí ẹnìkọ́kọ̀ sẹ́ẹ̀ tí bàbá rẹ̀ lọ kó tó wá di pé ilẹ̀ ṣúndọ̀ náà a ọ̀rá ní àlẹ́ ẹ̀ ọjọ́ kẹta ní ọjọ́ kẹta ọ̀rá ní dàpọ̀ ẹ bá òun gbé ohun tó ń yan nígbà tí ẹ̀ bá ń gbé kírímù mi ẹ̀ bá ń gbé nǹkan ọ̀ṣọ́ mi mo fẹ́ lò ní wọn sọ ń dọ́nà tó ń gbà tẹ́ máa wá wí nǹkan mi ò inú mi bàjẹ́ pé bàbá àwọn kú o àmásí ọkọ̀ òun ló ń gbé ní ìṣẹ̀lẹ̀ ìjọba àti ẹ̀ta ní kílà tí ọkọ ọ̀hún onídòwò gbọ́ lẹ́nu ọkọ ọ̀hún àmẹ́lùwà Muhammad sallallahu alaihi wasallam pé gbogbo ẹni ọba gbọ́ lọ́n gbọ́ tó ti gbọ́gbọ́ àlùkí àmọ̀ tán kò gbọ́dọ̀ sọ fún ọpẹ́ nìkan kú fún un tàyọ̀ ọdún mẹ́ta ìyá àná àtúwà àdìsí àtúntò bá jẹ́ ọkọ ẹni tó kú fàárùbá àtò aṣọ́rẹ́ ilé ìwé kura ti fọ́sọ̀ táǹpẹ̀ ló kú yàyí fún ọdún oṣù mẹ́rin àdídé àtọ́dún mẹ́wàá bí wọ́n àbí bá bá kún un ọba para ó ti pè é ẹ̀ṣọ́ láti fi hàn pé tọ́ ọ̀pọ̀ ti pè é ẹ̀ẹ̀kan náà tó wá tó wá tó ń ṣe ẹ̀mọ ẹ̀yẹ ọlọ́run tó ń lẹ́sìn dáadáa o. ẹ dábòó pé ó wà ní bá pè é sọ parí ọ̀fọ̀ èyí ò lẹ́nu yẹn wá gbọ́ yín pé àní parí ẹgbẹ́ mẹ́jọ ìjọ mẹ́jọ mẹ́ta ni ìfowópamọ́ bí mi pé àfikẹ́sẹ̀ ah, wọn ní òṣìṣọ́ọ̀bù àwọn òṣìṣọ́ọ̀bù ọ̀pọ̀ tẹ̀ wọn. Ah, wọn wá bí iṣẹ́ ẹgbẹ́ mi eh, nǹkan ṣe báyìí nǹkan ṣe wọn nǹkan ṣe wọn báyìí. kí ìbá kí í ṣe pé obìnrin tọkọ rẹ̀ kú àlẹ́bí mi ò gbọ́dọ̀ kára jù ní ìjọ́ mélòó lọ. wọ́n bá dijọ́ kẹta àwọn náà lọ sí ṣọ́ọ̀bù rẹ̀ pé kì í ṣe kọ́bí àti mo fẹ́ tà lọ́jọ́ lójú tó bẹ́ẹ̀ o àmọ́ mo fẹ́ tuntun ní ní mo àbí bá ti rí ìwé náà mi sọ gbalada àmọ́ mo fẹ́ ní kí mo fẹ́ ní àjà àlẹ́bí sọ̀lọ́lọ́ọ̀ tí wọ́n lọ ní iṣẹ́ ìdọ́kẹ̀rin káyọ̀dé abẹ́rẹ́ máa ná lè ti wúlò sọ̀dọ̀ lọ́kọ̀ àlùsà níta ìnábi wúlò ìnábi òfin àwa sọ fìdá àwùjọ mẹ́ta káwá sọ ju káwọn súnmọ́ àwọn bí ìdá àwùjọ mẹ́jọ ní nàìjíríà àtijọ́ kan àtijọ́ mẹ́ta àtijọ́ mẹ́jọ àtọ́gbẹ́jọ ọjọ́ ọ̀sọ́kọ̀tà ànábi ṣe o. هذا والله أعلم وصلى الله على نبينا محمد وآله وصحبه